بسم الله الرحيم صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما فالسلام عليكم ورحمة الله وبركاته شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى wọ́n tẹ̀síwájú pẹ̀lú àlàyé tó ń ṣe fún wa nípa tó jẹ́ àdìsọ́kàn àwọn ẹni tó ń tẹ̀lé ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ṣe àlàyé fún wa ẹ àwọn àyà al-Qur'an lọ́lọ́kan àjọkan wọ́n ti ṣe tọ́ka sí oríṣiríṣi nínú àwọn òròyìn ọlọ́run ọba wa tó ga àti bí àwọn súnà anábì wa Muhammad sallallahu alayhi wọ́n ti ṣe tọ́ka sallallahu alayhi wa sallam ongani alwasatu fil umam kama anna hadhihi al-ummata hiya alwasatu fil umam ìjọ anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni ìjọ tó dúró dọ́gba jù láàrin gbogbo ìjọ yòókù kò sí ìjọ èyí tí ó wà just tó dúró dọ́gba tí ò sí àbòsí nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣe é pé àṣejù àìṣe kò sí lọ́rọ̀ rẹ̀ bí ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam. eléyìí ọjọ́ ọ̀rọ̀ ètí sheikhul islam tí wọ́n sọ nípa bí ìjọ yìí ti ṣe rí sheikhul islam ibn taymiya kò sàdédé sọ̀rọ̀ sọ yìí ṣùgbọ́n sọ látàrí àwọn ẹ̀rí oríṣiríṣi èyí tá a nínú alukur'an àti àwọn ẹ̀rí oríṣiríṣi èyí tá nínú sunnah anabi wa muhammed sallallahu alayhi wa sallam yẹ bọ́lá ọba sọ yìí pé. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا بين أولوبا لا تتسيني جو تدورو دوغبا أسيني جو èyí tó dúró dọ́gba tó ṣe pé kìí ṣe ìjọ aláṣejù kìí sì ṣe ìjọ aláṣetó ìjọ tó dúró dọ́gba bẹ́ẹ̀ la ṣe ṣe ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí kíni kẹ́ẹ̀lì bá jẹni tí ó jẹ́rìí fún àwọn èèyàn tó bá ti jọ gbẹ̀ndà kìyàmà kẹjẹni tó jẹ́rìí lé wọn lórí nítorí kí anabi sallallahu alayhi wa sallam kó nà ó ti lè bá àjẹni tó jẹ́rìí lẹ́yìn lórí ó wà nínú sahih imam bukhari rahimahullahu ta'ala pé tó bá ti jọ gbẹ̀ndà kìyàmà àwọn èèyàn anabi nuuha alayhi salam ọlọ́wọ́ba yóò bi anabi nuuha léèrè pé njẹ́ o jíṣẹ́ wa fún wa bí àbó o fún wa nuuha alayhi salam á dá ọlọ́wọ́ba lóhùn ọlọ́wọ́ba ti mà kèsì kọ́lọ̀ wò mà á ní mo jíṣẹ́ fún wa ìrẹ́ ọlọ́run ọba mi ọlọ́run ọba ó sì bí àwọn ìjọ ànábì Nuha léèrè pé ǹgbọ́ ǹgbọ́ ṣé Nuha jíṣẹ́ fún yín àbí ò jíṣẹ́ fún yín nítorí pé ọlọ́run ọba sọ pé falanas'alanna alladhina ursila ilayhim ẹni tá ẹni tá ni sí àwọn àjọ tá arán jíṣẹ́ sí á bí wọ́n lé béèrè tó bá di lọ́wọ́ àlùkìyàmà nípa sí òjíṣẹ́ wa bá yín àbójíṣẹ́ ọ̀wá bá yín á tún wá bi àwọn òjíṣẹ́ náà léèrè nípa sẹ́tà àfihàn ni sí nípa sẹ́tà àfihàn wọn sáwọn èèyàn pé sẹ́yìn náà jíṣẹ́ yìí àbẹ́ẹ̀ jíṣẹ́ yìí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bó bi wọ́n léèrè nípa sẹ́tò fi rán wọn àwọn èèyàn tí wọ́n rán wọn sí wọ́n á bi àwọn léèrè nípa tí wọ́n jíṣẹ́ fún yín àbí wọn ò jíṣẹ́ fún yín a sì mọ̀ pé ọlọ́wọ́ bá wa ó nímọ̀ nípa gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́wọ́ bá ń ṣe ìbéèrè ni kó lè bá ìyá àwa tí kò yé ọlọ́run bá ń ṣe ìbéèrè nítorí pé tí ìyá bá jẹni tí ìyá tọ́ sí ká má bàa lérò pé ọlọ́run bá ṣàbòsí nítorí pé ọlọ́run bá wa kì í ṣe ọba àbòsí rárá ọlọ́run bá lòun ṣe àbòsí ṣiṣẹ́ léèwọ̀ lórí ara òun ọlọ́run bó bi anábì Nuha léèrè pé ǹjẹ́ o jíṣẹ́ fún wa Nuha alayhi salam a ni mo jíṣẹ́ fún wa àwọn èèyàn anábì Nuha àwọn á fi àkíkọ́rí rárá o kọ́dà àrírí subhanallah ẹ̀ẹ́dì tá a rí. wọ́n sọ pé àwọn ọmọ nuhari kò jíṣẹ́ kankan fáwọn nítorí pé ẹ̀mọ̀ pé tó bá jọ́ pé ndàlù kìyàmà kò sí tó sẹ́kù fẹ́ nìkan mọ́ àfikọ́ wọná àfikọ́ wọ àlìjẹ́nà àwọn òpùrọ́ wọn ò lérò pé táwọn bá parọ́ ní ọjọ́ tá à ń wéyè bóyá irú àwọn láyé àwọn èèyàn ọba wa bí léèrè ikú tá a rán ọ sí àwọn ni wọ́n já ọ nírọ́ wọ̀nyí wọ́n lò jíṣẹ́ fáwọn táwọn alókù tí ó tún jíṣẹ́ fún ọ tá alókù tí jẹ́rìí fún ọ. anabi nuhu alayhi salam yóò dá ọlọ́wọ́n bá wa lóhùn yóò dá ọlọ́wọ́n bá wa lóhùn wípé àwọn àjọ anabi wa sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n jẹ́rìí fún mi. ìyẹn lè pé láti bo síbo anabi nuhu alayhi salam sẹ́ẹ̀ láàrin anabi nuhu tí baba ńlá wa adam ẹgbẹ̀rún ọdún ní ń bẹ láàrin one thousand years ní ń bẹ láàrin ńlá wa àti anabi nuha aleyhi salam ẹ àtijọ́ tí nuha ti dé ẹ ìgbà tó lò ẹgbẹ̀rún ọdún ó dé àádọ́ta ọdún fi jíṣẹ́ fáwọn and fifty years ti lọ kótó dípá wa nuhu alayhi salam ìwọ́n sọ pé ní tí ó anabi wa muhammed sallallahu alayhi wa sallam si si nipa nípa kankan àyàfi tí yẹn ma ń mọ̀ nípa rẹ̀ báwo ló ṣe jẹ́rìí fún tó mọ̀ nípa rẹ̀ sọ ni ọlọ́wọ́ bó bi àwọn ìjọ anabi muhammed sallallahu alayhi wa lérè pé ń gbọ́ sínú àjíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ àbí anabi pé ni nuh aleyhi salam ó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ nuh aleyhi salam ó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ subhanallah ọlọ́wọ́ bó bi wọ́n léèrè pé báwo lẹ ti ṣe mà ipò jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ lódodo wọ́n ní sebo fi alukur'ani ránṣẹ́ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam alukur'ani ti kọ́ ṣàlàyé fún wa nínú rẹ̀ nípa nuha aleyhi salam ó sì ṣàlàyé fún wa nínú ẹ̀ báwo ló ṣe jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ ó ṣàlàyé fún wa nínú ẹ̀ bó kó làwọn èèyàn rẹ̀ kọtí kún sísẹ́ tó fi rán wọn sí i ó ti ṣàlàyé fún wa nínú àkùránì débi pé súrà kan gan ó dìídì sọ̀kalẹ̀ ń jẹ́ kí ni Suratu Nuh alayhi salam anabi sallallahu alayhi wa sallam wa kí ọ̀rọ̀ Ọlọ́run tó ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu báyìí la ṣe ṣe ní ìjọ tó dúró dọ́gba ẹ jẹ́ aláṣejù ẹ sì já láti ètò ẹ dúró dọ́gba ni torí ká lè bá a jẹ́ni tí ó jẹ́rìí lórí àwọn èèyàn torí ká aláṣẹ ètò lè jẹ́lẹ́rìí aláṣẹ ètò lè jẹ́lẹ́rìí tí aláṣẹ ètò ọba jẹ́lẹ́rìí àwọn aláṣẹ ju ẹgbẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ pé wọ́n ṣe déédéé tí aláṣẹ ètò náà ọba jẹ́lẹ́rìí aláṣẹ ètò ẹgbẹ́ rẹ̀ ni ó pè ń ṣe dáadáa ṣùgbọ́n ẹni tó dúró dọ́gba á máa sọ ọ̀rọ̀ bọ́rọ̀ bá ti ṣe rí kò ní fi síbi kan yàtọ̀ sí kan á dúró dọ́gba ọ̀rọ̀ bá àbá fámìlì rẹ̀ wí yóò dúró dọ́gba ọ̀rọ̀ bá àbọ́tà rẹ̀ wí yóò dúró dọ́gba torí pé ọlọ́run sọ pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́run ni ẹ má ti torí ìkórìíra tẹ ní sáwọn kan kẹ ẹ má wàá kẹ ti torí rẹ̀ má ṣe dọ́gba ẹ má ti torí pé ń kórìíra àwọn kan má ṣe dọ́gba ọlọ́run ẹ ṣe dọ́gba ṣíṣe dọ́gba ló súnmọ́ payọ̀ lọ báyìí nìjọ anabi wa Muhammad sallallahu alaihi wasallam rí àwọn àníjọ tó dúró dọ́gba àwọn káàró ara wa bẹ́ẹ̀ ọlọ́run ọba tó dá wa tó dá wọn míì lóró ìyìn wa bẹ́ẹ̀ àwọn káàró ara wa bẹ́ẹ̀ ọlọ́run ọba tó fi ẹ̀sìn yìí ránṣẹ́ gba ọwọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóró ìyìn wa àwọn káàró ara wa ọ̀n bẹ fún gbogbo ẹni tó náà bá gba ẹ̀sìn Islam kó tó di pé wọ́n gbé sínú sàárè ọ̀la yìí àjùlọ yìí yóò máa jẹ́ ti gbogbo ẹni tó bá gba ẹ̀sìn Islam kó tó di pé kíni kó tó di pé wọ́n gbé sọ sínú sàárè ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó kù sórí Islam tí eléyìí ó ṣe láǹfààní láyé ń bí tí ó ṣe láǹfààní nínú sàárè tí ó ṣe láǹfààní lọ́la àlùkìyàmà ẹ̀sìn wa ẹ̀sìn Islam bó ti jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn wa ẹ̀sìn Islam bó ti ṣe jẹ́ ẹ̀sìn ìmànà ẹ̀sìn wọn ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ìjọ anabi sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ ìjọ tó ṣe wípé àwọn náà ní ìjọ tó dúró dọ́gba à ń bùkátà lóòrèkóòrè láti máa ṣe àfihàn fẹ́ni tí kìí ṣe lẹ́sìn Islam àti fúnra wa irú àjùlọ ti ń bẹ fún Islam lórí ẹ̀sìn mi nítorí pé àǹfààní eléyìí fẹ́ni tó ti jẹ́ mùsùlùmí òun náà ní àlékún ìmánì àǹfààní rẹ̀ fẹ́ni tí o ti ṣe islam òun náà ni kò gba islam. ó wá nínú sura Adwa al-Bayan fi tafsir al-Qur'an bil-Qur'an ti al-Sheikh Muhammad al-Amin al rahimahullah. wọ́n ní ẹnìkan nínú àwọn olùmọ̀ àwọn Nasara ó ẹnìkan nínú àwọn olùmọ̀ àwọn mùsùlùmí ọwọ́ tọrọ lọ́dọ̀ olùmọ̀ mùsùlùmí yẹn ipò ń fẹ́ káwọn jọ fi kàn lókun nípa àti mọ èwo lẹ̀sìn òdodo èwo lẹ̀sìn òtítọ́ nínú Islam àtẹ̀sìn ọlẹ́yìn Pọ́ọ̀lù òun fẹ́ káwọn jọ wá kò káwọn fi mọ èwo lẹ̀sìn òdodo nínú ẹ̀sìn méjèèjì olùmọ̀ nípa ẹ̀sìn Islam yẹn wá dáhùn pé àwọ̀lẹ̀dẹ́lì kà hájẹ́. sáàmbùkátà ká máa ṣe irú eléyìí ni ó tọ́ ti hàn náà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yẹn á sọ pé bẹ́ẹ̀ ni bùkátà wà làfáà yẹn bá ní ọ̀rá tí bùkátà bá wà fún wọn ni ó bẹ̀rẹ̀ màtí ó bẹ̀rẹ̀ ó ní ar-rujuu ayyuhuma awla ar-rujuu am ila al-mukhtalafi jù ṣé ká máa padà síbi ìtẹnu wájọ kò lé lórí ni ká fi máa ṣèdájọ́ àbí ká máa wá ìdájọ́ lọ síbi tí ìyàpọ̀ ẹnu ń bẹ lórí ẹ̀. àfààní balẹ̀ rojúrò ila al-muttafaqi alayhi awla ìpadà síbi ìtẹnu wájọ kò lé lórí ńlọ yẹ jù ọmọlẹ́yìn pọ́ọ̀lù bá lọ́dà láàrin anabi isa ọmọ maryam aleyhi salam àti anabi wa sallallahu alayhi wa sallam èwo lẹ́nu jọ kò lé lórí. sẹ́wọ́n ah, ká mùsùlùmí ìlànà tiwa nínú àwọn òpó ìmánì onáà ní ká gba tani gbọ́ àwọn òjíṣẹ́ ọlọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tó lọ́wọ́ bá ránṣẹ́ láti orí ànábì nuha aleyhi salam tó dé orí ànábì muhammed sallallahu alayhi wa gbogbo wọn làwọn gbàgbọ́ àwọn kì í ṣe ìyapa láàrin àwọn òjíṣẹ́ Ọlọ́run آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله àwa kì í ṣe ìpínyà láàrin ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run nítorí pé gbogbo wọn kọ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ni wọn ṣùgbọ́n ìyàtọ̀ tó wà nínú ìgbàgbọ́ tá a ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ìgbàgbọ́ tá a ní sáwọn òjíṣẹ́ yòókù ó ní pé ìgbàgbọ́ tá a ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ tangili àti ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ni gbogbo tó mú wa fún wa pátá agbọ́dọ̀ gbà ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo tánàbì mú wa fún wa àgbà gbogbo tó bá rí ká má ṣe àpàtì ṣùgbọ́n wọn ànábì tó síwájú yòó kù ara àwọn gbọ́ ní sangilisi ni wípé lágbájá o anabi nuha òtíṣẹ́ ọlọ́run ọba ni agbàgbọ́ kìí sọ̀tọ̀ lọ anabi ibrahim alayhi salam òtíṣẹ́ ọlọ́run ọba ni agbàgbọ́ kìí sọ̀tọ̀ lọ anabi musa òtíṣẹ́ ọlọ́run ọba ni agbàgbọ́ kìí sọ̀tọ̀ lọ anabi isa òtíṣẹ́ ọlọ́run ọba ni kìí sọ̀tọ̀ lọ agbàgbọ́ yàtọ̀ sí wípé ntí wọ́n mú wa. ìtàwọn òjíṣẹ́ yẹn mú wá ìlànà tí wọ́n mú wá kìí ṣe ìlànà fún wa àbí òye wa ìlànà tí wọ́n mú wá kìí ṣe ìlànà fún wa ṣùgbọ́n àgbà wọn gbọ́ pé kí ni wọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni wọ́n iṣẹ́ ọlọ́wọ́ bá ni wọ́n wá jẹ́ fáwọn èèyàn eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn tí wọ́n yu'minuna bil ba'd wa yakfuruna bil ba'd al-akhar wọ́n gba ọ̀tá ìgbàgbọ́ sápá nínú ẹni tí wọ́n gbàgbọ́ onáàlà nàbí wa Muhammad sallallahu alayhi ìwọ́n lọ fún olùmọ̀ mùsùlùmí pé ṣé wa jọ kò lé lórí ni lọ sídìí ni àbí wa kò nípa ó ní ntẹnu wa kò lé lórí ni mùsùlùmí gbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Pọ́ọ̀lù náà ti ṣe ló ń gbàgbọ́ ọ̀dà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wa sọ pé kí wọ́n á ní sẹ́ tó fẹ́ fi muhammadu kan ṣe nígbà wa bá ti jọ kù lórí Isa ọmọ Maryam kí la tó fi muhammadu ṣe sallallahu alaihi wasallam ṣùgbọ́n àfa mùsùlùmí dáhùn tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbọ́n àfọ̀ gbọ́dọ̀ jẹ́ àfa kó tún báyìí bá ní ọ̀dà n sọ yẹn. ìtẹnu àjọ kò lé lórí sọ báyìí. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا كما فعلتني برسول يأتي من بعد اسمه أحمد ọ wà ní inú bíbélì tiwọn náà oríṣiríṣi ni wọ́n túmọ̀ rẹ̀ ọ wà nù bíbélì kìnnì àbí kìnnì kankan so wípé amadu nù. ìgbà tí afa pétọ̀ ó fún wa ń rò pa nàbì kan lẹ́yìn òun kẹgbà gbọ́ wọn kò jésù òun wá tún fún wa ń rò nìkan gbọ́ bá tẹnu wọn lori lé lórí abáfẹ́ fi ṣiṣẹ́ sẹ́wọ̀n kọ́ ẹ̀kẹ́ yóò di mùsùlùmí. bàbá ìtàlẹ́dẹ́ kẹ́dàb ẹnu òpùrọ̀ wọ̀wọ̀ kọ̀mọ́ntì òyìnbá eléyìí fi hàn wá pé nígbà kan sí gbà kan à ń bùkátà láti máa ma ìdí tí ẹ̀sìn Islam fi jẹ́ ẹ̀sìn òdodo à ń bùkátà láti ma ìdí tí ẹ̀sìn Islam fi jẹ́ pé òun lolùborí à ń bùkátà láti ma ìdí tí ìjọ Muhammad sallallahu alaihi tó fi jẹ́ ìjọ tó ga jù láàrin gbogbo ìjọ torí délé báwo la ṣe jẹ ìjọ tó dúró dọ́gba jù ẹ jẹ́ àwọ àwọn àpèjúwe bíi márùn yìí káfí máa mà nígbà tá a máa mọ àwọn àpèjúwe eléyìí á mú ní á mú rí i pé ńgbà tó tó bára rẹ lọ́kàn nínú ẹni tí ń forí kalẹ̀ fọlọ́ ó dùpẹ́ fọlọ́ lọ́pọ̀lọpọ̀ àkókò ẹjẹ́ àwọn tawhid tawhid àkọ́kọ́ nínú ìjọsìn eléyìí ni kókó bá ti torí tó ayé tí a bá wọ àwọn Yahudi nípa wa ni wọn ni wọn aláìmẹ̀dí báwo àwọn Yahudi àwọn Júù tẹ bá wò wọn nípa Ọlọ́run wọn ò má wọn ò tiẹ̀ má kí ni pàápàá ntọ́lọ̀ wọn bá ṣe wọn ò mọ báwo lọ́lọ́ wọn bá ti ṣe tóbi tó wọn ò mọ kí lọ́ọ́ yẹ ká fi lọ Ọlọ́run yàtọ̀ sí tí ò yẹ ká fi lọ Ọlọ́run ọba ẹ wò àwọn Yahudi oríṣiríṣi àbùkù ni wọ́n fi kan Ọlọ́run ọba wọ́n fi Ọlọ́run ọba wọ́n fi wé èèyàn gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti ṣe ròyìn fún wa nípa wọn wọ́n ní Ọlọ́run ọba olùsìn ni subhanallah wọ́n ní ọlọ́run ọba olòṣì ni ẹ dákun sí ẹnu mùsùlùmí gbà wọ́n á jáde síta kó ní ìwọ ọlọ́run olòṣì la ilaha illallah ọ̀bẹ̀rù kọ́lọ́ ọmọ rọ̀jò òkúta lé olórí lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n àwọn Yahudi wí eléyìí túmọ̀ sí pé tòhídì wọn dà bí ọ̀dà kò dá rárá wọn ò ma tòhídì asma'i wa sifat kò nímọ̀ nípa kọ́nà àti àwọn àròyìn rẹ̀. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء dájúdájú ọlọ́run láti gbọ́rọ̀ àwọn ẹni tí ń sọ pé olùsí aláìní lọ́lọ́run àwọn lọ́lọ́rọ̀ àwọn làwọn ní kí wọ́n á nìwọ́n jẹ́ mọ́ kí lọ́ọ́ fẹ́ pọ̀ ní ọwọ́ apọ́lọ́ ọba tó dán ti ń fún ọ òun láláìní. báyìí ni wọ́n ti ròyìn ọlọ́run láwọn Yahudi wọ̀nyẹn wọ́n ní ọlọ́run ọba aláìní. nígbà tó yá wọn lọ da tọ́ba tiẹ̀ ní ajẹ́pọ̀ ahun ni bí tọ́ba ní ajẹ́pọ̀ ahun ni وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء àwọn yahudi wọ́n sọ pé ọwọ́ ọlọ́run ọba ọ ọ̀nbẹ ní wíwí pọ̀ ọlọ́run ọba ní ọwọ́ ọ̀ràn ní òwe pọ̀ ọwọ́ ọlọ́run ọba méjèèjì ń bẹ ń sisi. ó ma ná bọ́ba ti ṣe fẹ torí kò ń ọba tí kì í ṣùgbọ́n àwa àwa alaláìní tó ṣe kó sì ń dà láàmú. ǹjẹ́ mùsùlùmí kan ẹnu rẹ̀ gbà láti ròyìn ọlọ́ọ̀pọ̀lọ́ ọba ahun níbí tọ́ba ajá hun sẹ́wọ̀n pé gbogbo tí ń bẹ́ lé ayé yìí báyìí ní àtàwọn nínú nǹkan ni ọlọ́ọ̀ni àbá àti nínú nǹkan ni ọlọ́ọ̀ni nínú nǹkan ọba tó wá ní adúrò nǹkan wọ̀nyí ti tẹ̀ wá tí o ti tẹ̀ wá wọ́n èyí tá a fojú rí èyí tá a ti fojú rí tó bá ti kọ́nà ọba tó ní gbogbo nǹkan ìwọ̀n yìí a ò ní ẹ lákòó ẹ mú ẹni tó jẹ́ ọ̀làwọ́ wá. sáàrì a lè rí láéláé àwọn ròyìn ọlọ́run ìpè ahun lọ́lọ́run ọba àwọn Yahudi àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tán sọ nípa ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn. bákan náà àwọn Yahudi yẹn wọ́n ní ọlọ́run ọba lóòótọ́ ọ̀dà sánmà àtìlẹ̀ láàrin ijọ́ mẹ́fà ṣùgbọ́n gbà tó dijọ́ kejì ọba rẹ̀ ta'ala Allahu amma yaqulu adh-dhalimuna al-kuffaru 'uluwan wọn á nígbà tó rẹ̀ ọba sinmi sẹ́wọ̀n kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ gba sí òjọ́ wọn á ní sí òjọ́ tó pọ́npọ́n mọ́rùn. tó bá ru pọnpọ́n títí tílẹ̀ bá fi ṣú wàá gba five hundred naira bàbá tó wá bẹ̀rẹ̀ ṣe pé kọ́ ọmọ ru pọnpọ́n wọ́n wá débẹ̀ lẹ́yìn aago méjì wọ́n bá kó sùn kí ló dé bàbá yìí àdéhùn ìdájọ́ dákú ni ọ̀rẹ́ mi ni tẹ̀fù wọ́n kọ̀nsídà rẹ̀ àbọ̀ ní kọ̀nsídà rẹ̀ torí pé máa rẹ̀yìn àbí rẹ̀yìn ìmọ̀ rẹ̀yìn ṣùgbọ́n náà rọ́ àbẹ̀dẹ̀ rẹ̀ nítorí pé laysa kamithlihi shay'un kò sí tọ́ dàbí ẹbí ọlọ wa laqad khalaqna as-samawati wal-arda fi sittati ayyamin wa ma massana min lughub. dájúdájú a ti dá àwọn sẹ́mà àtìlẹ̀ láàrin ijọ́ mẹ́fà ọlọ́run bá ní kọ́ rẹ̀ wá rárá ọlọ́run bá ní kọ́ rẹ̀ wá àwọn kan wá lọ́ọ̀rẹ́ ọlọ́run ọ̀rọ̀ ta lẹ́gbọ̀ọ́ sí ọ̀rọ̀ ọba òdodo àbí ọ̀rọ̀ àwọn òpùrọ́ ọ̀dájú pé ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo oríṣiríṣi àwọn òròyìn burúkú mi iná ni wọ́n tún fi ròyìn ọlọ́run ọba ọba tó ṣẹ̀dá wa léyìí tó ṣe pé kò yẹ kí mùsùlùmí kó fi ròyìn ọlọ́run ọba bẹ́ẹ̀ àwa bọ́ nínú irú ròyìn burúkú bẹ́ẹ̀ kẹ́ẹ́ bá tún ṣe sọ pé àkóbà nínú bíbélì wọn gbọ́gbọ́n ọba wọ̀ jákàdì ọwọ́ adọ́lọ́ ń jákàdì ta'ala Allahu amma yaqulu

ọlọ́run tí wọ́n ń sìn wọ́n ní ọ̀lẹ ni ọlọ́run tí wọ́n ń sìn ọ̀lẹ débi pé ọ̀kan náà àwọn ẹrú rẹ̀ dá ń jàkadì tẹ̀mọ̀ pé àwọn èèyàn báwọn tí wọ́n bá ń tọ́ àrísìkì lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ tẹ̀mọ̀ pé wọ́n rò wí torí wọ́n ti ní ọlọ́run táwọn ń sìn kọ́ aláìní ni tí wọ́n bá ń wá ọrẹ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ tó dá wọn tẹ̀mọ̀ pọ́sẹ̀bọ náà ni wọ́n tẹ́lẹ̀ náà wọ́n ti lọ́lọ́ táwọn ń sìn kọ́ ahun ni tí wọ́n bá wá àtìlẹ́yìn lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ tẹ̀mọ̀kọ́sẹ̀bọ náà ni wọ́n tẹ́lẹ̀ ti lọlọ ni. bákan náà tí wọ́n máa ń ta di tó tó i pé ọ̀sẹ̀bọ náà ni wọ́n ti sọ tẹ́lẹ̀ náà kọ́lọ́ táwọn ń sìn nínú àwọn ẹrú rẹ̀ dáńjàkadì sẹ́ni tọ́kànnú ẹrú wá dáńjàkadì ọ̀tọ̀rọ̀ pípọ́ abọ́wọ̀ dẹ́nìkan jàkadì. sẹ́rí di àwọn nàfọ́ra àwọn náà àwọn tí wọn àwọn ń èèyàn wọn máa ń èèyàn pẹ̀lú ìròyìn ọba dẹ́dà wọn ń èèyàn pẹ̀lú ìròyìn ọlọ́run ọba dẹ́dà àwọn ìròyìn tó ọba nìkan tó ti pẹ́ nìkan ò tó ọba jẹ́ àwọn fi ń ròyìn èèyàn bí ti bí ìròyìn tá a máa fi ròyìn bí Isa ọmọ tí pè ní wọ́n ní Ìsá ọmọ Maryam wọ́n lọ lọ ni tó náà bá ti dọ́lọ́ ajẹ́kó náà ń dẹ́ dànù tó náà bá dọ́lọ́ ajẹ́kó náà lè pa ẹ̀ dànù tó náà bá jẹ́ ọlọ́ ajẹ́kó náà lè rọni lọ́rọ̀ tó bá jẹ́ ọlọ́ ajẹ́kó lè dárọ̀ jù tó bá jẹ́ ọlọ́ ajẹ́kó lè dá fi àárẹ̀ sèèyàn tó bá jẹ́ ọlọ́ ajẹ́pé ó lè dá fúnni lálàáfíà tó bá jẹ́ ọlọ́ ajẹ́ yí pé òun lọ́sẹ̀ dá ayé ajẹ́kó òun lọ́sẹ̀ dọ́ọ̀run ajẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé láì jẹ́ pé ọmọ sí síbẹ̀ wàhálà nàbì èyí sáré nàám torí bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa ọ̀sẹ̀bọ ni wọ́n wọ́n fẹ́ ṣẹbọ sọ́lọ ni ìlọ́fà ni wọ́n fi sọ̀sọ́kùsọ yẹn nítorí pé nàbì èyí sọ Maryam ẹrú ọlọ́ọ̀ni bóun ló ṣe jọ́lọ̀ tí ó tún jọ mọ́ lágbájá báwo ló ṣe fẹ́ jọ́lọ̀ tí jẹ́ pẹ́ nìkan ló bì tó ti pé òun lọ́dá gbogbo nǹkan á ọlọ́run tí ò sí tí nǹkan kan ti ń bẹ síwájú rẹ̀ irú ọ̀hún nìyẹn tẹbí gbà kan wọ́n bí ọlọ́run yẹn Ìsá ọmọ Mọ́ríyàm Jésù tó ń pè lọ́lọ́ tẹbí gbà kan wọ́n bí kó tó wá di pé wọ́n bí òun ta lọ́sẹ̀dá màmá rẹ̀ tó náà lọ́sẹ̀dá màmá rẹ̀ kí wọ́n tó bí ta lọ́sẹ̀dá ayá rẹ̀ ta lọ́sẹ̀dá ayé àti ọ̀run kó wọn tó máa bẹ talẹni tí ó mú kí gbogbo nǹkan ọmọ bẹ̀rẹ̀ má ṣe isa yìí náà ni isa má bá ṣàkóso a ọlọ́mọdé pọlọ́wọ́ dorí kodò torí pé ọba ọba fẹ́ fi máa nàkó sọ́nà fẹ́ gbà ẹ̀rí gbogbo àwọn àgbàgbọ́ tí ò sí òun kò sọ kò sí sọ torí sọ ní ọmọ mú. tí kòkòrò bá ti ń jẹ èèyàn mú yóò yín mú náà ni torí pé ẹni tí yóò bá ṣiṣẹ́ tí ó kó bá kò sí ọ̀nà tẹ fẹ́ gbà láti fi yọ. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sùn wọ́n ní áá kí sọ́lọ̀ gbogbo tẹ ewé lóòótọ́ ẹ̀yíṣà ò lè dá sí ẹ̀yíṣà ọmọ mẹ́rin ni hmm, ọmọ ọlọ́wà ni wọ́n ní ọmọ ọlọ́ọ̀ni. ṣé wọ́n lè fa nù ìdí? ẹ̀ mọ̀ pé ìfàbùkù kan lọ́wọ́ bá nìyẹn. tẹ bá sọ pé ọba bímọ kan torí pé ẹni tí ó bímọ ọba kì í ṣe sọ̀lẹ ẹni tí ó bímọ yóò ọba kì í sì kú nítorí pé kí túmọ̀ ọmọ tá à ń bí nígbà tí a bá lẹ kárẹ́ ní káwọ́lé léjìká nítorí ìgbà tá a tí wọn mójútó níta bá filẹ̀ torí kí níta bá filẹ̀ ọmọ bá di tó ń fẹ́. tọ́lọ́ ọba wa máa kú ọlọ́wọ́ bá kì í kú. kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá ni wọ́n parẹ́ àfojú ọlọ́wọ́ ọba wa. tọ́ ọlọ́wọ́ ọba wa lam yalid òbí mẹ́rin kò bí eléyìí ni pàápàá eléyìí ni pàápàá ìjà àso ọba tó ṣe kò bí ma ẹnìkan fún òsì bí. torí di eléyìí ẹni tó lọ́lọ́ ń bí ma àbùkù ló fi kọ́ lọ ẹni tó lọ́lọ́ ń bí ma èpè ní sẹ́fọ́ lọ nípa pé ó fi ọlọ́wọ́ bó fi wé èèyàn èèyàn tí máa lẹ tí bùkátà ọmọ ẹ̀rí mẹ́yàn bá bí ma àti bí ma lásán tó tẹ́jọ́ ẹ̀sùn máa fẹ́ kọ́ ọmọ ọ̀yàn kan yanjú nítorí pé kí ni túmọ̀ ọmọ tẹ́ bí ọmọ tẹ́ ń wò pé à kó wọ́n ti ń ṣe báyìí ṣé ó sú ti ẹ̀yìn challenges tó wà ní ayé yìí àbò ní sùtì ẹ̀ ẹ̀rọ pé wàhálà àwọn òbí náà nù mú àwọn ayé ẹ̀tù change school fún ẹ̀tù change school fún ẹ̀tù change school fún àbí bẹ́ẹ̀ kọ́ ni wípé à bó lọ́mọ ẹ̀ ṣẹ́ṣe ẹ̀rí pé ẹ̀ṣẹ̀ wà yunifásitì ẹ̀mí wàhálà àwọn àbáyọ̀ ọmọ kọ́ lóyún tó mójútẹ́kọ̀ yẹn báwo ló ń ṣe kí ni lọ́ọ̀tì ìdáwọ̀ṣe káì kìnnìkan a méjì b mẹ́ta e kan ẹ kan ẹ ẹ tọba tọba pé ẹ pé ọmọ dáadé ẹlòmíì tí wọn mọ wò pé tí èsì ọmọ yìí ó tún torí pé pílánì òbíkálukú oní pé yín kó sì ti ń tàn plan fún torí pé bàbá ń lọ ìwọ ni ṣùgbọ́n náà ọba bo ní lọ wal awwalu wal akhiru wal zahiru wal batin ọlọ́wọ́ bá làkọ́kọ́ tí nǹkan kan síwájú ẹ̀ ó lọ́ba àgbẹ̀yìn tí nǹkan kan ò ní tí nǹkan kan tí ò ní gbẹ́ tí ò ní sí lẹ́yìn rẹ̀ òun náà sì ni ọba tó ṣe pé ọmọ jù òun lọ́ba tó ṣe pamọ́ jù báyìí ni ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wa bùkátà ẹnì kò bùkátà ọmọ kí ló fẹ́ fọmọ ṣe kí ló fẹ́ fọmọ ṣe àwa là ń bùkátà ọmọ inú fi jẹ́ pé tó bá bímọ gbogbo bó tilẹ̀ wù kọ́ ori idunu orí ìdùnnú ni fún àbí èsè dùnnú ìdùnnú ni fún ẹ obìnrin tí ń lóyún wàhálà ni wọ́n ń ṣe wàhálà tí ò kéré púpọ̀ tí ò kéré rárá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tìdùnnú tìdùnnú ni wọ́n fi ń gbóhùn yẹn ta nítorí pé olójú kan nínú ẹni tó ṣe kí ni fi pamọ́ nítorí wọn ò fẹ́ kó àpò ṣùgbọ́n lọ́wọ́ bá kì í kú kì í rùn ọlọ́wọ́ ọmọ báwo lẹ́yìn tí torí délé ọlọ́wọ́ bá ní okú fẹ̀rẹ̀ sábì sàmáwátù okú fẹ̀rẹ̀ kí àwọn sámà àti ilẹ̀ kó ṣe pé wọ́n fàyà wọ́n fàyà lẹ́yìn lórí látàrí pé ẹ̀kọ́ lọ́wọ́ bá bímọ. náà láwọn awí wípé ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fẹ́mi mímọ́ wọ́n ń ṣépè wọ́n ti bá wọn fògo fọlọ́ ògo kínni àmọ́ wọn bá kú sùúrù torí pé tó lọ́wọ́ bá bá mú yàn kìí pé kí wọn ya lẹ́ẹ̀kan náà wàá pa ní orí ìjọ anabi wa Muhammad sallallahu alaihi wasallam torí pé àtàwọn kèfèrí tá a jọ wà àtàwọn mùsùlùmí ìjọ anabi náà ni wá ìjọ yẹn pín sí méjì ìjọ tọgbọ́tọgbà ìjọ tọgbọ́ tí o ti gbà ọlọ́run ti sàdé nǹkó òun ní pawárẹ́ lẹ́ẹ̀kan náà ti wá iná fà jẹ́ pé wọ́n ń wí wọ́n mú sùn àwọn ti bá àwọn mú jẹ ni wọ́n mú jẹ́ o ó mú jẹ torí pé tó bá wù ọlọ́run wípé kí sọ́mọ fàyà kọ́ pa wọn lẹ́nu dé ọlọ́run bọ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣépè fọlọ́ wọ́n ti bá àwọn yìn ọlọ́ọ̀ni. tọ́ àwọn kan ní ẹ ẹ̀sùn máa gbọ́ tòhídìí nù o tòhídìí nù lọ́dọ̀ tiwọn sẹ́wọ̀n pé ẹni tó bá ti nírú ọlọ́run ọba ń bẹ yọ sẹ́bọ̀ àbí òṣèlú sẹ́bọ̀ yọ sẹ́bọ̀ torí pé ńgbà tó pọ̀ lọ́nlọ́lọ́ ó tún ní Ìsá ọmọ Màríàmù Ọlọ́run náà ni ọ̀sẹ̀bọ ni àbí ìsọ kìí sọ̀sẹ̀bọ ọ̀sẹ̀bọ ni nítorí pé yóò forí balẹ̀ fọ́nà yóò forí balẹ̀ fún Jésù yóò pè ọlọ́ yóò pè Jésù tọba sì lọ́lọ́ ń bímọ bẹ́ẹ̀ náà ni ọ̀sẹ̀bọ náà ni nítorí pé yóò lọ fi dọ́kẹ́ sọ̀rọ̀ yóò tún máa fi gbà kan sí Jésù ọ̀sẹ̀bọ ni àbí ìsọ̀sẹ̀bọ ọ̀sẹ̀bọ ni torí àgbáyé lé ìmọ̀nà táwọn àtọrọ lọ́dọ̀ ọlọ kìí ṣe ìmọ̀nà irú tàwọn ẹni tọ́lọ́wọ́ bá ti bínú sí kìí sì ṣe ìmọ̀nà irú tàwọn ẹni tó ṣìnà ẹni tọ́lọ́wọ́ bínú sí ni nàfọ́ ẹni yahudi ẹni tó ṣìnà níta ni nàfọ́ra. wọ́n tún wó tuntun wọ́n ní ẹ ókè mẹ́ta lọ́kàn ni wọ́n ní mẹ́ta lọ́kàn ẹni jésù jẹ́ sọ́lọ̀ ìyẹn ni kọ́ lọ́ọ̀yún nǹkan mẹ́ta lọ́pọ̀ lọ́pàpọ̀ lọ́dọ̀ lọ jésù ajọ́ kan nù wọn tọ́lọ́n bá já kọ̀kọ́ jésù jẹ́ kejì kí alẹ́ lẹ̀ kẹta náà ẹ̀mí mímọ́ kí lẹ̀ ní mímọ́ yẹn náà rí <laughs> kí ni ẹ̀mí mímọ́ yẹn gan tó jẹ́ kẹta ẹ holy spirit náà emimima mímọ́ àní kí ni náà ẹ lọ́dọ̀ mùsùlùmí nù lọ́dọ̀ ìtàn kò túmọ̀ sí rárá ẹbí wọn lọ́dọ̀ mùsùlùmí ruhul kudus malayika jibril àmọ́ lọ́dọ̀ tí wọn kò túmọ̀ sí. wọ́n rí i pé ẹnu rẹ́fúrẹ́ǹd pásítọ̀ méjì àtàwọn òkúrọ́ tó tún ní prófẹ́tì kan ẹnu òní kò lórí kí ní jẹ́ holy spirit yẹn gan-an rí. kẹ̀kọ́ kọ́rọ̀ kẹ́ bí léèrè yọ tọ́ ara ni kí ní jẹ́ holy spirit. ó lè gbé odù tó wà mẹ́rin ò lè yé yín ètò túmọ̀ sí pé adúpẹ́ bọ́lọ̀ kí wọ́n á lò dù ẹ̀ kó irọ́ nìyẹn adúpẹ́ bọ́lọ̀ torí di eléyìí báyìí àwọn eléyẹn ẹ̀rí kí wọ́n ṣẹbọ sọ́lọ̀ nípa pé Jésù wọ́n ń pè wọ́n ń pọ́ náà wọ́n ní kíní kan mẹ́ta lọ́kan torí ẹ̀ ló fi jẹ́ pé sìn wọ̀nyí kì í sàkọọ́lẹ̀ lọ́wọ́ ìpàdé ńlẹ̀ yàn torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn òwe wà nípa àpàdé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wá bí gbàgbọ́ yẹn ìpàdé tí wọ́n ṣe ní Constantine èyí tí wọ́n ṣe ní Antakya èyí tí wọ́n ṣe lóríṣiríṣi tó fi wá bí gbogbo àwọn àgbàgbọ́ tí wọ́n ń pè ní gbàgbọ́ àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù lónìí kìí sàkọọ́lẹ̀ kan lọ́wọ́ ìpàdé ni torí pé wọ́n ṣe pàdé kí lẹ́yìn ara chọ́ọ̀tì róòmù rí wọ́n sọ tiwọn ẹ̀yìn orthodox kí lẹ́ rí àwọn náà sọ tiwọn ẹ̀yìn ẹ̀yìn wọ́n ti pè àkùbọ́ọ̀kù ní misra àti hasha kí rí wọ́n sọ tiwọn àwọn empire empire rome àwọn ló ń control tí empire bá rí tó bá gbè lẹ́yìn ẹnìkan wọ́n sọ di imanu so àwọn tí wọ́n bá ní tó wí yẹn kọ̀ bá wọn lára mu àwọn yà torí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà kristi pàdé pé kí láwọn pe jésù gan àwọn kan yàkóbíyà àwọn kan oríṣiríṣi àwọn kan lọ́lọ́ni àwọn kan lọ́mọ ọlọ́ni àwọn kan ní mẹ́ta ni ìgbà kan tó ṣèpàdé ìyá jésù gan kí láwọn máa pè sọ́lọ́ ni àbíyàwó ọlọ́ọ̀ lóríṣiríṣi sàánà lọ́hùn amáyọ̀ kúló náà olúwọ̀n kẹbíra àwa dúpẹ́ sọ́lọ́ ọ̀bùn ṣètìwá wàhálà wàhálà torí wàhálà wàhálà tó náà máa wájú ẹ̀sìn ti wá àlàyé ti wà nù ẹ̀ nínú alukur'an àlàyé wà ń bẹ̀ nù sunna lam yalid wa lam yulad ọlọ́wọ́ bó bí ma ẹnì kọ́. báyìí ni àwọn sọ nípa ọlọ́wọ́ bá tó ṣe dá wọn ṣùgbọ́n wọn wo ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nípa tó tòhíd tòhíd al-asma wa sifat ẹ rí i pé náà láti ń sàlàyé bọ̀ tó má bì wọlé rè nísìn wọ́n ka ọmọ lójijì wọ́n wá ní sọ fún wa kí lẹ́ sọ nípa àròyìn ọlọ́wọ́ bá tá lè sọ fún wa. wípé nàám àà kílẹ̀ fi ròyìn ọlọ́run àwọn ọmọ ròyìn ọlọ́run pẹ̀lú gbogbo tó fi ròyìn ara rẹ̀ nú alukur'an àbẹ́yìí tí anabi muhammed sallallahu alaihi wasallam tó fi ròyìn rẹ̀ nù súnà rẹ̀ tó gúnrégé sì máa lé gbogbo tọ́lọ̀ wọn bá lé síra rẹ̀ tí muhammed tó lé sí nínú rẹ̀ tó eléyìí ìnìgbàgbọ́ níta bá fi rin lẹ̀ fọlọ́ sáàmà ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lú ti ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba àní sùn. níta bá sì lé jìnnà sọ́lọ̀ á lè jìnnà ní nítorí pé àtòjíjẹ rẹ̀ tó pé jù tọ́lọ́wọ́ ọba ní ṣe. ọlọ́run ni allahu la ilaha illa huwa alhayyu alqayyum la ta'khudhuhu sinatun wala nawm sáré lè túmọ̀ la ta'khudhuhu sinatun wala nawm. náà ògbéègbé ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kìí sùn tó ti tó lọ́dọ̀ alùsùnà ọ̀lùjẹ̀mọ́ àtó ti tó kẹtùmọ̀ rẹ̀ báyẹn ipe òògbé gbé ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kìí sùn tó tó àbí nítorí pé wọ́n sọ pé wàlẹ́ǹfì ànilẹ́hìn azza wa jal mànàfáhùn أو نفاه عنه رسوله صلى الله عليه وسلم نفيا يستلزم إثبات كمال الضد a lè jìnnà sọlọ nítorí wọn bá lè jìnnà síra rẹ̀ àbí tá nàbí sọlọ láàrin sẹlẹm tó lè jìnnà sí ní ìlè jìnnà tí ó mú afèyí tó pé jù ní lẹfọlọ. ìyẹn ni pé láti àkóso sílẹ̀ ni ọlọ́wọ́n ba kìí sùn nítorí lìkàrẹ́lì kọ̀yùmí yẹ́tìhì nítorí pé ó pé ní ìdáwà ó pé ní ìdádúró ìlọ́fà ni kì í fi tòbí ó pé ní ìdáwà ìlọ́fà ni kì í fi sùn àwa á pé ní ìdádúró á pé ní dídáwà ìlọ́fà là fi ń tòbí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ rí i pé nísìnyí tó bá fi kankan sọ ìwọ náà tún fi ra rẹ sọ ẹnìkan dákun àìbámọ́ ọ bá gbé mi lọ <laughs> ṣùgbọ́n lọ́wọ́ bá wa dé rárá nítorí pé òun ló pé ní ìdáwà òun ló pé ní ìdájẹ́ ọ̀kan ṣoṣo òun ló pé ní ìdájẹ́ ni tó ṣe pé kò bùkátà ẹnìkankan tí gbogbo nǹkan sì ń bùkátà rẹ̀ sòṣùgbọ́n ẹni tí ó sùn tó òbí ògbè nísìn wọ́n ní nǹkan sọdẹ wọ́n sọdẹ níbi tí wọ́n ti ń tajà so ilẹ̀ wọn mọ́ wọ́n bá bá gbọ́n ti kọjá lọ. sọ́dọ̀ kẹ́ńtà ọkọ̀ bàbá tí mo lẹ wà lálẹ́ àná pé mo ti wà ṣé èsè pé ẹ̀sùn àbí bẹ́ẹ̀ kẹ̀kẹ́ tọba ti lóun sùn ntí máa sọ mi ìyẹn ṣe kí ni ó ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn wà lórí ìrìn àjò ńjọ kan ọwọ arẹ wọn wọn dúró síbi kan wọn bá ní àwọn ọ̀rẹ́ jù mbẹ ìwà Abu Hurairah radiyallahu anhu máa bá wo sálfàjà rí ti yọ kó ju wa o káfílẹ̀ bá kí wọn àsùbà gbogbo wọn sùn lọ anabi sọlá àti ọlọ́kọ́ jí nígbà tí òórùn yọ tó ṣe pé ìgbóná òórùn lọ́ba anabi sọlá àti ọlọ́lẹ́sẹ̀ la anabi bá tají subhanallah àti kírun àsùbà ìwà àbúrò rẹ kí ni sẹ́tà àbíọ́ ètò mú ẹ̀mí lọ náà ló mú ẹ̀mí. bẹ́ẹ̀ lọ́mọ ìyẹn rí so ṣùgbọ́n náà ọba wa ó lọ́ba tó pé tí ò bùkátà kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan ṣe kí ni ṣe ń bùkátà rẹ̀ so bẹ́ẹ̀ ni ìmánì àwọn mùsùlùmí rí pé tó náà ọba bá ní nǹkan kan kì í ṣe òun ìyẹn ni pé nítorí pé n tó pé jù lọ́lọ́ wọ́n máa mẹ́sàn-án mi lògó ọ̀rẹ́ àwọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tá a dá sánmà àtìlẹ̀ nítorí pé kí ni nítorí pé òun lọ́ba tó ṣe kó pé lágbára nítorí pé òun lọ́ba tó ṣe kí ni ó pé lágbára ẹni tó pé lágbára báwo ló ṣe fẹ́ rẹ̀ kò lè rẹ rárá torí di eléyìí eléyìí fi hàn wá pé báyìí ìnìgbàgbọ́ tiwa nípa tòhí ẹ jẹ́ ká wo jíjẹ́ ànábì kẹ́ àwọn yahudi àti ti nàṣọ́rọ̀ àti ti àwọn mùsùlùmí àwọn yahudi tẹ rí yẹn nínú ìṣesí wọn ni ká pa àwọn ọlọ nínú ìṣesí wọn ni ká ọlọ ànábì tí wọ́n parí naam zakariya wọ́n pa ànábì zakariya aleyhi ẹ tí tó bá jẹ́ kó náà wọ́n bá lọ kọ́ ife kẹsẹ̀ mi láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam sẹ́nà kàbúsà nàbì rárá o bọ́sì bọ́sì pé àwọn àìpé ọ̀dà okùnfin sáà nàbí ọgbà à ọlọ́mọ ṣe ti wà lórí ibu. àmọ́ àwọn tí wọ́n kọ́ bá kọ́ fún wọn pa ànábì náà pa jù. tẹ̀sùmọ̀ ànábì tí wọ́n pa lérò wọn lérò wọn wọ́n láwọn sẹ́wọ̀n káwọn ìyàwó dínú tó ń torí pé àwọn náà làwọn pa àwọn kan má gbélé àwọn nàṣọ́rọ́ náà ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ni wọn máa kẹlẹ́ òhun wọn máa sọ lẹ́kọ́ òhun wọn lẹ́yìn ṣó bè halẹ̀ wò wọn pa wọn kan má gbélé ọlọ́wọ́n bá ti ṣojú fún wa ni. sẹ́túmọ̀ àbí tí wọ́n pa àbá àbí tí wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa ànábì nabi wa muhammed sallallahu alaihi wa sallam torí kọ́ àwọn Yahudi wọ́n ń gbé Medina síwájú ká nàbí òtó débẹ̀ torí wọ́n ti kà nínú tírà tó wà lọ́dọ̀ wọn ipe Nabi tá nàbí gbẹ̀yìn gbọ́ bá dé ìlú tí ó pé ìlú tó pọ̀ fún dẹ̀bínú dẹ̀bínú kún bẹ̀ torí ẹ̀ ilà àwọn Yahudi yẹn ti pín wọ́n pín yẹlẹyẹlẹ kálẹ̀ ayé àwọn tó lọ gbé Khaybar wà nù wọn torí pé Khaybar dẹ̀bínú pọ́n bẹ̀ dọ́ba àwọn kan nù wọn lọ gbé ìlú tí wọ́n pè ní Hajar tí ń bẹ ní Bahrain lónìí torí pé dẹ̀bínú pọ́n bẹ̀ dọ́ba àwọn kan lọ gbé Madina anabi wa Muhammad sallallahu alaihi nítorí pé Madina dẹbínú pọ̀ ní Madina dọ́bà tẹmẹ dọ́bà tàbí lọ gbé bẹ̀ lọ gbé pé ńgbà tí yọ náà gbogbo anabi ti ti ń wá ọ̀kan nù wọn ni nù àwọn ọmọ Israẹli ni ipe fún anabi bá dé o yọ kàn àwọn ni tí nu tí fi lọ gbé ti sèǹtọ́fà tí wọ́n fi lọ gbé Madina tí wọ́n fi lọ gbé Hajab tí wọ́n fi lọ gbé Khaybar ṣùgbọ́n lọ́wọ́ bá wọn tó ṣe é pé ntọ́ bá wò ní máa ṣe ẹnìkan kì í kọ́ lọ́wọ́ bá níṣẹ́ rẹ̀ ìgbà tó wọ lọ́wọ́ bá tí ó mú anabi gbẹ̀yìn ìgbà jáde ó mú jáde nú àwọn lárúbáwá ọ̀nà là anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n rí anabi wọ́n mọ̀ dáadáa kẹ́lẹ́ bá ti mọ àwọn ọmọ wọn sábà pé èyí ti ọmọ rẹ̀ mú lópin ìgbà tó rí ọba ti dàrú yóò mọ ọmọ rẹ̀ dáadáa wọ́n mọ àwọn wọ́n mọ anabi sallallahu alaihi wasallam dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti mọ àwọn ọmọ wọn ṣùgbọ́n wọ́n rí wọn takò falamma ja'ahum ma 'arafu kafaru bih ìgbà tí tí wọ́n mọ̀ dájú dé wá bá wọn sá ìgbàgbọ́ sí fala'natullahi 'ala al-kafirin ìgbọ́n ọlọ́run kọ́ máa àwọn kèfèrí báyìí ni àwọn Yahudi wọn rí anabi sallallahu alaihi wasallam wọn sá ìgbàgbọ́ sí débi pé sọ̀rọ̀ wọn òǹkà gan ni fún abọ́dé tẹ̀yìn ọ̀gbà gbọ́ wọn nígbà tí ọjọ́ kan náà àwọn Yahudi subhanallah hasadan min indi anfusihim nítorí ìlara tí ń bẹ kàn wọn. sọ àwọn Yahudi yìí báyìí wọ́n gbìyànjú láti pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lóríṣiríṣi ọ̀nà nínú rẹ̀ náà ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú ṣẹlẹ̀ àwọn Banu Nadir sanabi sallallahu alayhi wa sallam fi lé wọn kúrò banu nadir àwọn ọmọ nadir banu kainuqa àwọn ọmọ kainuqa banu qurayza àwọn banu qurayza àwọn banu nadir tọ́lọ̀ bá torí wọn sọ suratul hashr kalẹ̀ ọ̀kan nínú àwọn obìnrin mùsùlùmí ọlọ́ọ̀ra nǹkan lọ́jà níbi táwọn yahudi yìí wà ọwọ́ àjòkò níbi títí ń rajà ọmọ kí wọ́n ti fi èso kọ́ àbáyà rẹ̀ aṣọ rẹ̀ wọ́n ti fèso kọ́ lókè níbi òkè ọrùn báyìí ìgbà tóbìnrin yẹn dìde èso máa ń fa aṣọ ya ní máa ń fa ya bọ̀ wálẹ̀ so wọ́n ṣe bẹ́ẹ̀ bóbìnrin yẹn ṣe dìde wọ́n rí hòhò rẹ̀ àwọn ìyàwó ti máa pàtẹ wọn bá rẹ́rìn hẹ́ẹ́ eléyìí ti tako àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn àti anabi sallallahu alaihi wasallam wọ́n ti kọ ìwé agreement pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọn ò ní fara ní àwọn mùsùlùmí gẹ́gẹ́ báwọn ò ti káwọn mùsùlùmí fara ní àwọn ìnira ńlá lélẹ̀ àbí èsè ìnira ńlá kẹ ẹ bọ́ mùsùlùmí sí hóhùn lóbìnrin kẹ ẹ máa rẹ́rìn. tó báyìí obìnrin ike lọ bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi bá wá. ṣé n tẹ́ ṣe yín sọ́gbà ìwé ìgbé àlàáfíà tá a kọ láàrin wa mu àbí ọba mu. sọ̀bi sọ́jú sọ̀rọ̀ yẹn àti ibi tí anabi sallallahu alayhi wa sallam jókòó sí ní abẹ́ àti bàbá tí wọ́n ti jọ sọ̀rọ̀ àti wọ́n ti sọ pé kílé yìí ọwọ́ aré òkúta láragàdì kó lè bọ́ọ̀lù anabi sallallahu alaihi wasallam kánábì ọba bẹ́ẹ̀ kú. subhanallah wọ́n gbìyànjú láti pa anabi wa muhammad sallallahu alaihi wasallam. orí bẹ́ẹ̀ ni wọ́n wà ọlọ́wọ́ bá sọ fún anabi sallallahu alaihi wasallam pé ète tí wọ́n ń ṣe ni anabi bá dìde. dìde tí anabi sallallahu alaihi wasallam dìde báyìí anabi bá lọ tún ara mú ọba dìde wá pẹ̀lú gbogbo àwọn sọ́jà mùsùlùmí pé lónìí báyìí báyìí làwọn mùsùlùmí lé wọn kúrò Madina yukhribuna buyutahum bi aydihim wa aydil muslimin àbí wa aydil mu'minin fa'tabiru ya ulil absar. ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n sọ̀rọ̀ àjọ wọn from all corner wọ́n rí i pé kò sọ́nà táwọn ọgbà lọ́mọ́. ìwọ Muhammadu gbogbo tó o máa fẹ́ láti ṣe nísìnyí anabi ní kò sí tọ́jú ọbẹ̀ alẹ́ fi Madina lẹ̀ anabi wa pa láṣẹ pé gbogbo dẹbìnú gbogbo jí dẹbìnú tó wà ní agbègbè wọn yẹn máa jóná gbogbo àwọn ilé wọn yọ akéjì ẹ máa wó la ilaha illallah wọn tọ́ báwọn bá ti ọ táwọn jí dẹbìnú náà tó ti ọ ni ìrẹ Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà ló sì ní ọlọ́run ọ̀rọ̀ kò bá wa ṣèbàjẹ́ lórílẹ̀ ọlọ́ni máa kọ́pá àtúnmìn lẹ́yìnàtìn ọ̀tẹ̀rẹ̀tùmùhà kọ́ ìmọ̀tẹ̀n alẹ́ òṣòlè ha fẹ́bi ìdìnnìlẹ̀ wàlẹ̀ yóò dẹ̀ kàfìrì. èyí tẹ́ ẹ bá bàjẹ́ tẹ́ ẹ bá jóná àbẹ́ ẹ bá gé dànù nínú àwọn igi dẹ̀bínú wọn pẹ̀lú àti ọlọ́wọ́ bá ní. ọlọ́wọ́ bá ti bẹ́ẹ̀ torí kó lè bá dojú ti àwọn kèfèrí ni subhanallah ìgbà tí pé kàkà káwọn mùsùlùmí ó jogún léyìí á sì bàjẹ́. wọ́n bá yọ akéèsí lé yẹn kálukú ń pọ́lé rẹ̀ tó wọn ní filẹ̀ wọ́n jáde ńbẹ̀ ni. náà lọ́wọ́ bá sọ pé wa aydil mu'minin. wọ́n fi ọwọ́ ara wọn wọlé ara wọn àwọn mùmínì náà ń wọn kí la fẹ́ filẹ̀ yín tẹ́lẹ̀ náà. ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn yahudi gbìyànjú láti pa anabi wa muhammed sallallahu alaihi wasallam títí wọn pa àwọn anabi wọn kọjá ìka babara lọ́dọ̀ tí wọn ọ̀daràn ni wọn ṣùgbọ́n ẹwà àwọn ti wọn àwọn tí wọn ipa àwọn anabi ọlọ ṣùgbọ́n wọn máa gbé wọn tayọ àlà wọn wọn pa anabi ọlọ ti pa anabi ìta ọlọ́lọ́ ni wọn àwọn tí wọn gbogbo gbogbo so àwọn ni wọ́n máa fọ ara wọn fúnra wọn bá di prophet pé lágbájá di prophet lọ́dọ̀ tí wọn kò nídìí pọ́lọ́ ọba ní fún yàn ní prophet àbí òye wa so nítorí délé ìbáwọn ṣe rí nu lẹ́yìn náà lọ́dọ̀ tí wọn àwọn tún gbà pé gbogbo ẹni tí ó bá jẹ́ àáfàá ju àwọn gbogbo nǹkan ló lè ṣe lófin tó burú kò bùkátà káwọn ṣẹ̀ṣẹ̀ máa retí pọ́lọ́ ń sọ iná lọ́fà ló fi jẹ́ pé ntí wọn bá sọ níbí báyìí ní chọọchì kan ọjọ́ tí wọn sọ chọọchì mi torí pé tó bá ti wu olùṣọ́ àgùntàn tí ò sọnù ìní ọmọ sọ fáwọn àgùntàn tó sọnù. subhanallah ṣùgbọ́n sí islam rárá o gbogbo nǹkan ti wá kí ni qala Allahu wa qala rasuluhu sallallahu alayhi wa sallam. ẹ wá wọ́wọ́ kó àwọn mùsùlùmí rí àwọn mùsùlùmí ti wá nípa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ẹ rí pé àwa àgbà gbogbo òjíṣẹ́ gbọ́ àlọ́tà nù wọn. àbá lọ́tàánu wọn àlọ́tàánu wọn àwọn ànàsọ́rọ̀ àwọn lọ́tàánu wọn ẹ̀rí pé nu bíbélì wọ́n ròyìn àwọn ànábì kan kó wọn mutí yó àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n nígbà tó yó tán lọ́ba bọ́ wò subhanallah ṣé ọlọ́wọ́ bá tó ní Allahu yastafi min al-malaikati rusulan wa min an-nas ọlọ́wọ́ bá máa ń yan ẹ máa ń yan àwọn òjíṣẹ́ wọn wá ní ẹ nígbà tí nuha tí ó mu tí ó sí tí wọ́n fẹ́ fi hàn pé gbogbo ànábì ló jésù nìkan torí ẹ ti ka gbogbo ànábì lọdọ tiwọn ilé tí mo fi lómi èsè wọn nígbà tí nuha mu tí ó tán gbogbo àwọn ọmọ nígbà wọn bá rí kálukú wọn ò ní wò wọn òun wá wo bàbá rẹ̀ ó wo bàbá rẹ̀ dáadáa ìgbà tí bàbá wa dájú kátó wá rí lánàá ọ̀dà torí gbogbo àwọn ọmọ tiẹ̀ ti pé ẹrù wọn máa ti fáwọn ọmọ ọmọ ìyá rẹ̀ yòókù wọ́n bá lóun ló bí àwa dúdú pẹ̀tọ́rí ló fi jẹ́ pé gbogbo ibi tí dúdú bá bọ́ sí láyé lónìí wọ́n á máa fi rọra ìdẹ̀ ẹ̀nu. You are from after ajaja a dúdú tó bá amerika ahụ amẹ́ríkà amerika ọ̀gbìn òkè àbí òye wa so ịrọ gbogbo ẹ̀ ìwọ náà tọ́ funfun àbí ni inna akramakum inda Allahi atqakum kò sí ìyàtọ̀ láàrin ẹnìkan sẹ́nìkan nítorí lè mú ni ìyàtọ̀ náà ní kíni lọ bákan náà bá tún wò nípa sọ pé kò ṣeé ṣe fún ọlọ́run ọba kọ́rọ̀ òjíṣẹ́ kan tí òfin ntọ́ padà fi fẹ́ pa nàbì ìta gàrọ. torí pé ńgbàtà nàbì ìta dé òun ní ọlọ́run fún olófin kan tó yàtọ̀ sí Tàwùrátà kẹ́ hàn kíní jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ọ̀nà tí ìyá rẹ̀ gbà bí ọ à ń ṣe àpẹẹrù ló fi sọ́mọ rẹ̀ inú àbí sọ́mọ ó tún á ní òfin kan ọ̀dà. torí pé lọ́dọ̀ tiwọn wọ́n ní kò torí pé ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ pípọ̀ lẹ́yìn anabi musa aleyhisselam tó ṣe pé gbogbo wọn òfin ta ni wọ́n tẹ̀lé òfin anabi musa aleyhisselam salam ọlọ́ni wọn lọ́kọ́ àtẹ́yìnà musa kìtàbà wọ́kọ̀ fẹ́yìnà mìmbàdìhì bẹ̀rùsù dájọ́jọ́ àwọn ọlọ́wọ́ bá ti fún anabi musa tíra tíra wọn ni àtẹ̀wúrátà lẹ́yìn rẹ̀ la wá mú kí àwọn òjíṣẹ́ kó dé lẹ́yìn rẹ̀ wà á tẹ́yìnà Isa bin Maryam al-bayyinat àwọn ọkùnrin Isa ọmọ mọ́ríyámà láwọn tíra tó ṣe wípé ó ti àfihàn àwọn àwíjàre ọ̀rọ̀ ẹ wọ àwọn òjíṣẹ́ tó tẹ̀lé Musa ọlọ́wọ́ bọ̀ sọ́kùn fún ẹ síra o faqaffayna min ba'dihi bir-rusul àwọn amúkí àwọn òjíṣẹ́ kò dé lẹ́yìn rẹ̀ àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì sọ pé torí pé gbogbo àwọn òjíṣẹ́ tó dé lẹ́yìn rẹ̀ Tawrata ni wọ́n fi ṣiṣẹ́ ṣùgbọ́n gbàtà nàbí Ìsá dé síra ti ẹ̀ ṣe ọ̀yàtọ̀ ó náà ní kíni Injila làwọn Yahudi fi kó kubi tí ó gbégbà torí lọ́dọ̀ tí wọn kọ̀ báńkà lé mu káwá pàǹdà tìkà dé ó mú tíra mi wà tó sí kíni yóò ṣiṣẹ́ pẹ̀lú tíra mi tó yàtọ̀ sí tàwùrátà torí àwọn ṣe ń lé ànábì èyí sáká. tọ́ báyìí ìnìgbàgbọ́ tàwọn Yahudi pàápàá jùlọ ìgbà tí ànábì Ìsá alayhi salam ó tún fi hàn wọ́n pípé nínú tíra tó wọ́n bá fún wọ́n ti pa apá kan nínú àwọn òfin ètò wà lọ́dọ̀ yín rẹ pé kí ni tún jẹ́ bẹ́ẹ̀ ó mú tuntun wá ó tún wá lọ àá tó ó kù bí tó gbà. tó bẹ́ẹ̀ tẹ́ bá wọ àwọn nàfọ́rántì wọn àwọn ní àwọn ọ̀gá àwọn àwọn ọ̀gá àwọn di ẹ̀sìn agbára ń bẹ fún wọn láti yí àwọn òfin ọlọ́ọ̀ padà torí ẹ̀ ló fi jẹ́ pé kìí ṣe nǹkan pamọ́ kìí ṣe nǹkan tójú òrírí kìí ṣe ọ̀gbọ́rí kìí ṣe tọ́lọ́pọlọ ọ̀mà wọ́n ní àwọn àgbìmọ̀ kan ní ọ́ndà chọ́ọ̀chì kọ̀ọ̀kan lé ayé bóyá ti àwọn Roman Catholic àbí ti àwọn Orthodox àbí ti àwọn tẹ́ ń pè ní wọ́n ti pè Protestant so wọ́n ní àwọn ìgbìmọ̀ kan tó ṣe pé wọ́n ń ṣe ìwádìí nípa bíbélì àbí táwọn tó ń pè ní akbar láwọn misra ní egypt àti àwọn tó wà ní ethiopia tí wọ́n ń ṣe ìwádìí nípa bíbélì gbogbo tó máa ti rí pé kò yẹ kó bẹ́ẹ̀ nu bíbélì wọ́n parẹ́ èyí tó máa rí pé káwọn tún ṣe wọ́n tún ṣe kìí ṣe nǹkan tuntun kìí ṣe nǹkan tíyàn ọmọ ọwà ìgbìmọ̀ yẹn wà tó tó sì jẹ́ pé tẹ́tí wọ́n ṣe nu ìdí tó fi jẹ́ pé wọ́n á máa tẹ bíbélì jáde tán wọ́n ní kéne revised edition the most authentic version So ń torí pé àwọn eléyìí iṣẹ́ tiwọn nù wọ́n máa revise ẹ̀ ìjọba rí pé kò bá mu kò ní. ńlọ́pàá ló fi jẹ́ pé tí wọn náà bá fẹ́ mú òdodo rẹ̀ ra bíbélì oríṣi mẹ́ta èyí tí ní nineteen forty five èyí tí wọ́n tẹ̀ ní nineteen sixty five èyí tí wọ́n tẹ̀ ní nineteen eighty five kọ̀ wá wò wọn wò tí wọ́n jọra wọn. nàám àdà ṣé súrọ́tù máa yàtọ̀ síra wọn náà Kùránì suratul maida sọ́yàtọ̀ sí suratul maida ìtàntẹ̀ ní madina sọ́yàtọ̀ sí ìtàntẹ̀ ní pakistan naam sọ́yàtọ̀ sí alhamdulilayi amadukwe kọ́lọ̀ sọ̀tùmọ́ lọ́dọ̀ tún hàn ó ní kíní kan king james king james wọ́n ní tiẹ̀ lọ́ dáa jù tiẹ̀ lọ́ dáa jù tiẹ̀ tó wá dáa jù náà wọ́n ti máa sọ fún yín pé ẹ̀díṣàn ò lọ rà àbí òye <laughs> so nítorí pé àwọn lẹ́ni tí ń tún tún tún tún yẹ̀ wò ẹ dákun ọpọlọ owó wa la fẹ́ fi yẹ ọ̀rọ̀ náà bá wò. táyì bá fún àkùránì ṣe ta ni wá kí la já má. tó adúpẹ́ fọlọ̀ tó ti wá mùsùlùmí. bákan náà tẹ bá wo wò nípa tó jẹ mọ́ kásìn lọ́wọ́ bá. àwọn ọ̀nà sọ́ra tẹ rí yẹn ẹ̀sìn tiwọn àdádálẹ̀ ni o gbogbo ń tọ́lọ́wọ́ bọ̀ sọ̀kalẹ̀ ni wọ́n fi sin lọ káwọn jó ẹ̀rí fáwọn kan lu omele àwọn kan àpàlà làwọn ń lù àwọn kan àwọn ọmọ pàtẹ́wọ́ tó gbogbo eléyìí náà kí ló dé tó yàtọ̀ síra wọn àwọn kan lu dùrù àwọn kan fọn fèrè àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló dé tó yàtọ̀ síra wọn á ní gbogbo mọ́tíláṣí tẹ́ ẹ gbọ́tẹ́ nìkan kí Allahu akbar wọn sọ bómi tẹ́ ẹ gbọ́tẹ́ nìkan sọ pé la hawla wala quwwata illa billah tí ó bá bẹ̀rẹ̀ ẹ̀rún kí làwọn fi bẹ̀rẹ̀ ẹ̀rún gbogbo wa Allahu akbar. àmọ́ ní ìsìn tẹ́lẹ̀ ọpọlọ àwọn ẹni tí ń tẹ̀lé òun báwọn ti ń dá wákà táwọn kọrin yun ọpọlọ wọn ò máa tẹ̀lé orin yẹn dáadáa kó máa jó so yóò gbé kẹ́ fi dùrù kún un wọ́n máa fi dùrù kún tí ọba tó ṣe ẹ̀wà trumpet ẹ̀wà ẹni tí wọ́n máa fọ́n dáadáa tí gbogbo orí rẹ̀ ọmọ abẹ́rẹ́ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mú ọba tó ẹ fi piano kún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò tún di pé ọ̀kẹ́ kí ni a tún fẹ́ ẹ̀wà jìtà lọ́ba di pé jùjú pé àwọn kan sì wà tó ṣe pé àwọn tí wọn àpàlà ni àtòmélé wọn máa lu tó ṣe pé ẹ máa gbọ́ pé yẹs pé bàbá yìí ọwọ́ máa ta so kálukú pẹ̀lú tí ọ̀gá rẹ̀ bá fọwọ́ sí fún ṣùgbọ́n àwọn àti wa kọ́ ntọ́lọ̀ fọwọ́ sí là ń ṣe àbí èsì ntọ́lọ̀ fọwọ́ sí alihamudulilayi àwọn ò dálẹ̀ náà lọ́fà ló jẹ́ pé ẹ̀rí gbogbo bídíà tí wọ́n bá mú wá Islam wọ́n fara jọ ọ̀nà tó ara jù gbogbo bídà àwọn kan lu bàndírì àwọn kan lu kínní tálọ́gá wọn àwọn nàfọ́ra wọn fara jọ gbogbo òsínú Islam wọ́n wá yẹ bóòlù ẹsẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ẹ̀ àbí wọ́n wọ nìyẹn ṣé wọ́n fi bàndírì pàdé ànẹ́bì ṣé ẹ̀yìn rì sẹ́yìn rí pé wọ́n fi bàndírì pàdé ànẹ́bì náà àrí tẹ́ gbọ́. fíìmù wo fíìmù wo lọ́wọ́ àlàyé ànábì á ẹsẹ̀ fún afáṣẹ yìí. àwọn wá ní ẹ pé àwọn lu nìkan ẹ ní jẹ ẹ gbọ́ àwọn pàdé ànábì bí wọ́n ti pàdé ẹ̀. káti ẹ̀gbà dẹ́gẹ̀lẹ̀ ipe kọ́rọ̀ ọmọ bá pọ̀ ọ̀dà fi pàdé ànábì táwọn náà nù pàdé náà àwọn ni al-ulama wọ́n tó la bí apá àwọn afá àdógún ànábì ẹ̀fẹ́ pàdé àwọn afá yìí náà ẹ̀rí pé su'ul istinbat nìyẹn tóbú tóbú al-amal ẹ mú wá wọn lu pàdé ànábì nínú àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀. ẹ ní rí dájú ẹyin ìwé yín tó yé wa torí pé laysa al-qawlu fi al-hadithi kal-qawlu fi at-tarikh ọ̀rọ̀ nípa àdìsí yàtọ̀ sọ̀rọ̀ history history wọ́n lè kọ́ anything for history so ṣùgbọ́n kó lè bá àjẹsìn sẹ́wọ̀n fáwọn fẹ́ sọ dẹ́sìn ni àdìsí lẹ́mu wa kìí ṣe history tó yé wa torí de lè kò sẹ́rì mẹ́ ló fi jẹ́ pé wọ́n ṣe tíra nípa gbogbo tí wọ́n ń ṣe nù sọ̀rí kọ̀ tí wọ́n pè lẹ́sìn Islam ọ̀nà wo wọ́n gbà fi farajọ àwọn nàfọ́ra wọ́n jọra wọn ní rẹ́gí bí ìdodo ẹ̀fọn. torí de eléyìí súnà ní ẹja dìmú ẹ má jà lọ sídìí àdàdà lẹ ọlọ́run bá kó sí wa lẹ́nu tó lè fi súnà ànábì sọ̀rọ̀ àṣìlọ. tẹ́ bá wo àwọn Yahudi ní tiwọn àwọn ní tiwọn àwọn ìdí ẹ̀sìn náà kan lọ títí tẹ́ bá tẹ́ bá wà kọ́rẹ́ǹt ẹ̀rì wọn nísìnyí dúró níbi kan tóbi kan ní haẹ́tò mẹ́kà haẹ́tò mẹ́kà ìyẹn lògiri mẹ́kà ní bẹ́tùl maqdis ní mẹ́tíláṣí bẹ́tùl maqdis yẹn ẹ̀rọ àwọn Yahudi àwọn náà sọ pé àyè mi máa ní bẹ̀yẹn fáwọn nítòsí mẹ́tíláṣí bẹ́tùl maqdis ògiri kan wà ń bẹ̀ táwọn ń pè láyè mi máa ta wọn. wọ́n wá mú tíra kan lọ sáàmù tí wọ́n máa kà wọ́n á mú lọ́wọ́ sórí báyìí pé ẹ̀sìn inú lọ́dọ̀ tiwọn wọ́n ti dé tíra wọ́n dé fìlà kan tó ń pè pàkọ́ lásán ní máa wà abẹ́rẹ́ bẹ́ẹ̀ yọ wá mú tíra sáàmù lọ èwo wá lélẹ́yìn sẹ́sìn náà nìyẹn náà <laughs> sọ o mùsùlùmí alihamudulilayi ẹ̀yẹ́ o bẹ́ẹ̀ sẹ́sìn lọ sọ́mọ́ tó wí tó bá dúró tó fẹ́ kírun Allahu Akbar kí ni túmọ̀ rẹ̀ ọlọ́dọ̀ tóbi jù. èyí sọ pé ọlọ́ọ̀ ló tóbi jù kó sì gbà ló tóbi jù kí nǹkan kó tó sẹ́kù lọ́kàn rẹ̀ àbọ̀lọ̀. wọ́n àwọn ògbà tó bá tẹ̀ tá fún Allahul Akbar tó bá forí kalẹ̀ tá fún Allahul Akbar subhanallah ó kú oríire tó jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n ẹni tí jẹ́ mùsùlùmí náà mọ inú táwọn wà pé ẹ̀yìn inú yóò máa dádùn gbà tó o bá sì rí inú yẹn ọmọ dágun gbà mí ó mọ wípé ọmọ tó rí wá àwọn tọrọ pé kí ló ṣẹlẹ̀ náà kí ni nǹkan tó dágun alhamdulilayi islam rẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah àwọn ọlọ́lọ́ ńlá àlùjáná kan lórílẹ̀ téèyàn bá ìwọ́nú rẹ̀ kò ní wọ tọ̀run yẹn ni pé ìmánì tí ó bá sí pẹ̀lú rẹ̀ annalaka an tadkhul báwo ló ti fẹ́ wà lẹ́nà tó ṣeéṣe kò lè ṣeéṣe ọlọ́run wa kó fún wa ní ìmánì bákan náà ẹjọ́ àwọn kan parí níbí táfi ṣe àmì láàrin àwa àtàwọn ẹlẹ́sìn mi òun náà ni ìwà àwọn ànábì ọlọ́run nínú ìwà àwọn ànábì ọlọ́run ẹ rí i pé àwa mùsùlùmí àwa kì í gbé àwọn ànábì tayọ ẹnu àlá wọn ànábì sallallahu alaihi wasallam ni la taquruni kama atarat an-nasara ibn Maryam ẹ má ròyìn mi lárúkọ kí báwọn nasara ti ṣe ròyìn ànábì Isa ọmọ Maryam lárúkọ tẹnukọ ròyìn rẹ̀ títí wọ́n pè lọ́lọ́ wọ́n pè lọ́mọ ọlọ́ ìnáma ana abdul ẹrú kan nù àwọn ẹrú ọlọ́ ròyìn mi bóòlù ẹsẹ̀ ròyìn anabi sọlá àṣẹlẹ fọkúlù abdullahi wa rasulu tẹ́ẹ̀bà ròyìn anabi ẹ ẹrú ọlọ́ òjíṣẹ́ ọlọ́ tayọ bẹ́ẹ̀ ẹrú ọlọ́ òjíṣẹ́ ọlọ́ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí rí àbí bẹ́ẹ̀ tọ̀tẹ́ bá ti wá rẹ́ nìkan wọ́n gbá nẹ́bí tayọ ẹnu àlà wọ́n ń pè tọ́lọ́ fi dá máa sílẹ̀ kọ́dà gan kíní kan tó àwọn ilé wọn fara jọ ta ni. nàṣọ́ra wọn fara jọ nàṣọ́ra nù tó ṣùgbọ́n ọlọ́run bá dá nàbí sallallahu alaihi wasallam kẹ́ bó ti dá àwọn ẹ̀dá yòókù ẹrú rẹ̀ ni ṣùgbọ́n kìí ṣe bí àwọn ẹrú ọlọ́run yòókù ó ṣe ní kíni ó ṣe ló ṣẹ̀ rẹ̀. torí di eléyìí báyìí ṣùgbọ́n ẹ̀wọ̀ àwọn nàṣọ́ra ẹ̀wọ̀ àwọn nàṣọ́ra àwọn pe ànábì wọn wọn lọ́ ọlọ́ọ̀ni kọ́mọ ọlọ́ọ̀ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ò tún dà gẹ́gẹ́ bí àwọn yahudi àwọn yahudi àwọn tí wọn ànábì wọn. nítorí mu wọn máa wá pípa àwọn ọbẹ̀ ànábì lórí àwọn nítorí mu wọn pa ànábì Zakariya nítorí mu wọn máa lépa àti pa ànábì wa pé àìkàtìyàn yahudi. àwa dukwe fọlọ́ tó sọ àwa mùsùlùmí mùsùlùmí tó ṣe pé ọmọ wọ àwọn ànábì ọlọ́run fáwọn ànábì ọlọ́run ọba ó ń pè wọn fún ẹgbẹ́ bó ti ṣe yẹ kìí sì gbé wọn ta ẹnu àlá wọn eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé tí wọn náà bá wò tó bá ṣe làákàyèsí wọn á máa dúpẹ́ ọba o ọlọ́run kọ́ mọ́ pa wá dàtà ìdá islam tí a wà lórí rẹ̀ yìí ọlọ́ga jù nínú orí tọ́lọ́run bá ti fẹ́ da rẹ̀ má sì fi islam rẹ ṣeré má sì fi gba pààrọ̀ rárá ó ní gold tọ́lọ́run bá bùn ọ má sọ́dọ̀ kúta mọ́ra rẹ lọ́wọ́ gbìyànjú láti mójútó ẹ̀sìn islam yẹn má sì jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe pé tó bá da àmọ́ bẹ́ mùsùlùmí tó bá ti kọ́ kan yóò pa islam jù ọlọ́run ṣèṣì wà bẹ́ẹ̀ eléyìí báyìí yóò fi hàn ọ́ gẹ́gẹ́ bí islam ti ṣe jẹ́ pé ó superior láàrin gbogbo ìlànà yòókù láàrin gbogbo ẹ̀sìn yòókù táwọn èèyàn lè máa tẹ̀lé àwọn amẹnugba báwo ni sunna anabi sallallahu alaihi wasallam tẹni tí máa ń tẹ̀lé bó làwọn tó ṣe jẹ́ pé àwọn ni wọ́n wà just láàrin gbogbo àwọn yòókù tó tún pera àwọn mùsùlùmí. eléyà jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa èjì ó wà lẹ́yìn eléyìí à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù bó ti ṣe ṣe wá mùsùlùmí yìí báyìí ọlọ́run bá kó jẹ́ ká jẹ́ mùsùlùmí kalẹ́ ọlọ́run ọba kó ti wá mùsùlùmí títí dọ́jọ́ kú wa kó ti wá lọ́kàn nínú ti islam tí ó ṣe láǹfààní láyé ń bí tí ó ṣe láǹfààní nínú sàárì rẹ̀ tí ó jẹ sábàbí orí rẹ̀ lọ́la alqiyama subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àmọ́ wà. ọjọ́ bá wa ṣàlàyé àsìkò táwọn nǹkan wọlé fún sáǹtà wa. alhamdulilayi wọ́n ní àkókò wo ni àwọn àrùn kọ̀ọ̀kan wọlé lásìkò tá a wà yìí ìrun àsùbà ní àsìkò tá a wà yìí ó ń wọlé ní ìgbé aago mẹ́fà kúkọ́ta aago mẹ́fà kù kọ́ta that is quarter to six àsìkò yẹn lọ yẹn ká pè wọn àbá nígbà tí o bá fi di six àbí aago mẹ́fà kù díẹ̀ ká ti gbé irun wa but àsìkò tá a pè irun ẹlẹ́ẹ̀kejì nìyẹn irun bọ́ọ̀ òun wọlé nǹkan bí aago kan ó kù sẹ́ kọ́ta ó kù sẹ́jú mẹ́tàlá ó kù sẹ́jú mẹ́ńlá ó ti ṣẹ́jú méjìlá ìrìnrún gbóhùrù wọlé sábà ti pè irun ní nǹkan bí aago kan ó kù ṣẹ́jú mẹ́wàá mọ̀tá bá fi aago kan ọkọ̀ bí àṣẹjú mẹ́wàá ọkọ̀ bí àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ká ti wa. ìrun àpò òun wọlé nìsín ní nǹkan bí aago mẹ́rin ọkọ̀ bí àṣẹjú mẹ́fà ọkọ̀ bí àṣẹjú méje ìrìnrún àpò òun wọlé nìsín mọ̀tá bá ti pè irun nírúgbà yẹn mọ̀tá bá fi aago mẹ́rin kọjá kọjá kọjá ṣẹ́jú méjìlá láti gbé irun wa irun Maghrib òun wọlé nìsín nǹkan bíi aago mẹ́fà aago méje ó ìṣẹ́jú eh, mẹ́tàlélógún ó ìṣẹ́jú mẹ́tàlélógún so ìnà àsìkò Maghrib lòun wọlé nìsín báyìí ìgbà mi yóò dín ìṣẹ́jú kan ìgbà mi yóò lé ìṣẹ́jú kan irun Ìṣá aago mẹ́jọ ó ìṣẹ́jú mẹ́wàá àbókù ìṣẹ́jú mẹ́sàn-án ní àsìkò yìí ṣá ìwọlé jù náà ara tó parí kò sọ. alhamdulilayi náà adé ti kàn wá.

tó àyàn náfìlà kò bá jẹ́ rákà méjì ọlọ́wọ́n bó fún ni ládàá umra kìí ṣe hajj umra ládàá umra àdéhìí wà báyẹn tó ṣùgbọ́n ìtumọ̀ arántí ọlọ́yẹn kìí ṣe kókó jókòó kọ́ máa ṣe díkìrì pé subhanallah walhamdulilayi wala ilaha illallah allahu akbar nìkan kò bá jẹ́ pé jókòó lẹ́yìn àṣùbà wọ́n bá yín sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ń ké tírà kan gbogbo inú ìrìnàjò ọlọ́run ọba náà kò bá jẹ́ pé jókòó ń ké alukurani inú ìrántí ọlọ́run ọba náà ni ẹ̀ na ṣe nàṣíhà yín inú ìrántí ọlọ́run ọba náà ni. wọ́n á lè pín lẹ́yìn tóun yọ ìtumọ̀ tóun bá yọ torípa àti mọ̀ pé kò yẹ ká yẹn náfìlà lẹ́yìn wọn àsùbá títí tí fi yọ tó fi gbéra sókè yóò gbéra sókè níwọ̀n díẹ̀ yẹn ni pé tóun bá máa ń yọ ní nǹkan bíi aago méje ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àsìkò àtìyàn náà fìlà ti bẹ̀rẹ̀ ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú márùn lẹ́yìn ìgbà tó òun bá ti yọ iná nìtumọ̀ kó gbéra sókè díẹ̀ torí pásítọ̀ ti ń yọ lọ́wọ́ gángan ọlọ́run ṣe léwọ̀ pé ká kírun bẹ̀. tó ń torí délé yìí báyìí tá a bá kírun bẹ̀ yẹn tó ọlọ́run àbó fún aláda umra tó a sọ pé tá a bá kúrò láyè wa tá a jókòó sí ńkọ́ tá a bá kúrò láyè tá a jókòó sí àti yapa sí ń tọ́wọ́ àná àdéhìí yẹn ṣùgbọ́n tó bá dénú mọ́ṣáláṣí náà láwàá dá kírun lẹ́yìn ìgbà tó òun ti yọ tó gbéra sókè à ń bẹ lọ́n kí kọ́lọ́ má dùn wá ńlá dá yẹn ṣùgbọ́n àti ya pati tó wá náà àti sọ́tírì. Àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ kò sí ẹgbẹ́ ìdòdó máa bọ́ wa kàn ní sùn kí ni tá a mójútó sábì jẹ ẹni tó ń tẹ̀lé súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam àlàyé wọn bẹ̀rẹ̀ sí ni wá láti inú ìdánilẹ́kọ̀ọ́ àti mbọ̀ nàbà fọ́. alhamdulilayi tó bá ikpe ẹ́ńjìnì ni wọ́n fi pa ẹran kan kò bá jẹ́ adìẹ ọba bá jẹ́ màálù kò bá jẹ́ tòlótòló ẹran a jẹ lópin ìgbà bá jẹ́ mùsùlùmí nítorí pé ẹ́ńjìnì kì í ṣe èèyàn èèyàn lọ́lọ́run wọn bá pa ẹran tó sì dárúkọ ọlọ́run bóyá mùsùlùmí àbó sì jẹ́ nàṣọ́ra àbí Yahudi tó dárúkọ ọlọ́run lọ́lọ́run gbà ká

kò sí nǹkan kan nínú àwọn ẹran yẹn tó ti kọ́ wọn fi ń jìn nípa torí pé a máa bẹ̀ a sì ṣiṣẹ́ mi náà. Nàmbà five parí kùsìrà. Alhamdulillah. At, nah sura. alhamdulilayi wọn ní sábà ti kí ọ̀nà gbọ́bọ̀ ní mọ́ṣáláṣí kan àwọn àwọ̀ mọ́ṣáláṣí mi àwọn abàjẹ́ wọn tún kí ọ̀nà gbọ́bọ̀ yẹn lọ́wọ́ sí èèyàn lè pẹ̀lú wọn kírun yẹn pẹ̀lú àníyàn kó n fẹ́ kí tahiyatul rárá o tẹ́ ẹ bá ti wọnú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ wà nù mọ́ṣáláṣí ni wọ́n gbé ìrun tẹ̀ ti kí tẹ́lẹ̀ yẹn kò burúkú ẹ tuntun ìrun yẹn kí ṣùgbọ́n nìsín pẹ̀lú àníyàn pé náfìlà lẹ́yìn fẹ́ kí náfìlà lẹ́ fẹ́ kí nìsín ṣùgbọ́n àrùn yẹn náà lẹ́ fẹ́ kí ìrun gbóhùrù yẹn náà lẹ́ dà ní ẹ̀ ṣùgbọ́n náfìlà lọ́jẹ́ fẹ́ yìí gbàtó ti kí ọ̀ràn yẹn tẹ́lẹ̀ ṣèyí ṣe salatun maqsudatun li ghayriha la li dhatiha ìrun tahiyatul masjid ìrun kan ní tó ṣe pé níta gbàlérò pẹ̀lú rẹ̀ ó ní nǹkan míì kí ẹ sọ̀ nǹkan fúnra rẹ̀ torí ẹ̀ tó bá ti wọ mọ́sálásí tó ṣe pé ńgbà tó wọ mọ́sálásí àwọn ti gbérùn tó bá ti jọ ìmáàmù láti kírun yẹn àwa ní pé kó tún kí tahiyatul masjid ولو كانت صلاة مقصودة لذاتها لكان عليك أن تأتي بها ولو بعد الفريضة tó bá ti pé lérò fúnra rẹ̀ pa gbọ́dọ̀ kí ni àbá pé kò tún kí tahiyatul masjid lẹ́yìn ìgbà tẹ́ kí ọ̀ràn yàn tán ìgbà tó ti kó tí kì tẹ́lẹ̀ so ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú rẹ̀ ní kó o gbọ́dọ̀ jókòó mọ́sálásí láì kírun ìgbà tí wọ́n sì wọ mọ́sálásí tó ṣe déédéé ìgbà tó ń kírun ọ̀ràn yàn tó ti kírun pẹ̀lú imam ó ti tó ó ti sàpọ́nlé mọ́sálásí so ìbéèrè kejì táwa ni ǹjẹ́ tá a bá ké tá a bá ké ìrun rákà alákọ̀ọ́kọ́ nínú ìrun rákà sáwá lè kíra kẹlẹ́ kejì pẹ̀lú kíra awarsh tàbí kọ́mbol tàbí àbí hamza dórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara o èyí tó o bá fi kíra kàlá kọ̀kọ́ ló fi kẹlẹ̀ kejì náà ló fi kẹlẹ̀ kẹta náà ló fi kẹlẹ̀ kẹta kejì ti kọ́ ọmọ ayíra wọn ẹ̀jẹ̀ bó sọ jẹ́ six. màmú síwájú lẹ́yìn lẹ́yìn àwọn olùmọ̀tò sàlàyé wípé tó bá ń gbé nílùú yín tẹ̀ ń gbé. qira'a èyí tí ọgbàjúmọ̀ jù yìí ní house àbí òye wa yóò dà yóò dà púpọ̀ nígbà tẹ́ bá máa kírun fáwọn èèyàn nílé máa mú qira'a house yẹn náà ní kẹ́ máa lò àbí òye wa ẹ má ka warsh torí kẹ́ má bàa máwọn èèyàn máa pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kẹ́ má máwọn èèyàn máa pè sábà kà fáwọn èèyàn ẹlòmíì ó fi irun lẹ̀ kó tó sálámà tí ó máa wò pé kàkùkà lọ kà tó ó ní ọmọ so ìwọ ló ti ṣe sábàbí torí jẹjẹjẹjẹ rẹ lọ fẹ́ kírun ìwọ ló fa wàhálà torí délé ló fi jẹ́ pé sheikh Muhammad alamin shankiti rahimahullah tó ti bó ti ṣe jẹ́ olùmọ̀ àgbà wọn nígbà tí afa yẹn kọ́kọ́ dé saudi wọn kírun fáwọn èèyàn rí ní riyal wọn wá kakira awarish lórí irun ọ̀pọ̀lọpọ̀ fi irun lẹ̀ wọn fi irun lẹ̀ torí wọn ọ̀ pé kí n sá kúránì lílé nké ni àbí kí ni torí kẹ́ bàbá àwọn máa fa wàhálà fáwọn èèyàn ní ẹ̀sìn ọlọ́run kíra àtò yé wọn torí pé àwọn sẹ̀sìn kí sì ń torí popularity popularity òfò kí ni ẹ̀sìn lábẹ́ sí ẹ̀wá kọ́nà ọgbọ́ pé sí wa àbí kọ́ sáwọn èèyàn míì táwọn fẹ́ ni kíkọ́ sáwà strange fọ́wà strange kí ẹ̀sìn lẹ́yìn ní tọ́jà lọ́dọ̀ tiwa à ń fẹ́ kọ́nà ọgbẹ́ sí wa ẹ má dá alálẹ̀ fáwọn èèyàn àbí òye wa nà èèyàn kó sí báyìí náà. wọ́n já alhamdulilayi interest tí wọ́n sẹ́ndì yẹn rìbá lórúkọ rẹ̀ nù sẹ̀rí ẹ wá ọ̀nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ ṣé wàá rí owó káàdì tí wọ́n gbà yẹn owó atm tí wọ́n gbà yẹn owó sáfíìsì tí wọ́n rẹ́ńdà fún yìí ni ẹ̀yin náà sì ti bọ́ sí pé màá máa san àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe eléyẹn nínú ojú owó yín láti yọ rìbá yẹn ẹ wàá wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ ẹ fi léyẹn ti sàrà àbí kẹ́ bá fi tọ́lẹ̀tì ṣe àbá wọn ti ń gbá títì kẹ́ fi kẹ́ bùn seven. Number seven wọ́n yẹ pèsè pa ìṣesí àwọn Yorùbá kan nípa bá bìbè tí wọ́n ní àwọn ṣe sàrà kan wọ́n máa ní ìwà èkó kí ni ìdájọ́ ìsìlámù yìí tó lẹ́yìn ẹ̀ tó gẹ́ bí àgbẹ̀ lábàjẹ́ àgbàdo báwo ni bàtà ti máa wù àti báwo ti máa lè. alhamdulilayi ẹni nínú ṣèṣì Yorùbá kan tí wọ́n bá bíbejì wọ́n làwọn ṣèkúrú ṣẹ̀wà fún torí kíbejì ọmọ bá kú torí kọ́ ọmọ bá ya pàǹdà torí kọ́ ọ́n bá yọ ọmọ láǹgídí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alákùlà hàn ìgbàgbọ́ tí wọ́n ní nù mùsùlùmí sì là wà ẹni tó ti jẹ́ mùsùlùmí islam ni ó ṣe kéṣe kèfèrí àbí òye wa ọlọ́run bó bóyin bèjì tọ́lọ́run bá bá bóyin bèjì mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ tọ́lọ́run bá bá bóyin bèjì ẹ̀yin ẹ má ṣẹ̀bọ̀ sọ́lọ̀ ọlọ́run bá kì í bóyin ní kì í sọ orí fún yàn kí ìyẹn tún á jẹ́ pé nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ nìyẹn ọ̀mọ̀ lọ́ọ́ kìíní kan àbẹ́jì àbí òye wa ẹtọ́ bá ti ṣe tẹ́lẹ̀ látàrí àìmọ̀kan kọ́tọ́rọ̀ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó foríjì ọlọ́run bá kó foríjì gbogbo wa. yàtọ̀ sílẹ̀ yìí báyìí ìbéèrè tẹ́ wá ṣe nípa wípé téèyàn bá ń gbin àgbàdo àbí èèyàn ń gbin ẹ̀wà àbí èèyàn ń gbin ọkà àbàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ kóró báwo láti ṣe yọ zàká wọn alhamdulilayi tó bá jẹ́ pé okùtẹ dá yẹn omi òdì ìlòkù yẹn mu tó fi hù ẹ ṣe wàhálà lórí àti fún lómi mu eléyẹn tí àǹfààní oko yín ló bá rí múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì one thousand two hundred so eléyẹn ẹ yọ ìdá kan nínú mẹ́wàá rẹ̀ èyí ti ṣe èyí ti ṣe kí ni ọgọ́fà ti ṣe ọgọ́fà tẹ̀fi tẹ̀fi dáko yẹn nípa etí òkú mu kí ni wọ́n ń pè múdù onínàlẹ̀ fún wọn méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù múdù kan tó àǹfààní oko yín bá wá tó ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì rẹ̀ ilé ìsèkìní ilé ìyọ ilé ìyọ one twenty so tẹ́bá wá fẹ́ pín tẹ́fẹ́ kó sí àpò àpò tó wọn kó oúnjẹ kúrò sí yẹn àpò mélòó lẹ́rù pa lè kó one thousand two hundred sí tẹ bá kó sixty sixty mold tẹ kó sínú àpò kọ̀ọ̀kan àbí fifty fifty one thousand two hundred divided by fifty ẹ̀yin mathematician twenty four so twenty four one twenty divided by fifty. Two point point four lẹ́yọ̀ zaka àbí òye wa nínú twenty four subhanallah ẹ wá yọ two point four tọ́pọ̀ náà kọ̀pọ̀ tó bá wà bọ̀ ń bọ̀ tó bá jẹ́ pé wàhálà gan lẹ̀ sí ẹ̀yin lẹ́ lọ pọnmi wá àwọn màálù yẹn ní lọ ní fa omi ràkúnmí ní fa omi ìdajì eléyẹn lẹ́yọ̀ ìdajì eléyẹn lẹ́yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ rọ́bù ọ̀lọ́sù tàbí nísùlọ́sù nisfu al-ushr ìdajì rẹ̀ lẹ́yọ̀ that is one over twenty ńlẹ́yọ̀ so ètò túmọ̀ sí pé ìdajì ńlẹ́yọ̀ ọjọ́ sísè so eléyìí jẹ́ àánú ọlọ́run ọba tó ṣe fún wa bẹ́ẹ̀ ló ṣe wà nù súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam náà. mo rò pé ojú gbajúmọ̀ lè ní ti máa ń lo kílógíráàmù àtọ̀rọ̀ láti fún mẹ́lọ́mẹ́lì. ọ̀ eléyẹn ẹ̀yin lẹ́ mọ eléyìí. ọ̀nà tẹ́ gbà pé ẹ̀kọ́kọ́ mú múdù kan wa àbí òye wa nítorí pé ọ̀tọ̀ ni múdù ọ̀tọ̀ ni kẹ́ wé ewúwo rẹ̀ múdù wọn pípọ̀ rẹ̀ ni kìí ṣe wúwo rẹ̀ tó bá gbé wúwo rẹ̀ lẹ́fẹ́ ṣe inú kọ́ pọ̀ jù inú kó kéré torí di eléyìí pípọ̀ rẹ̀ ni wọ́n ní ká wọ̀n kìí ṣe wúwo rẹ̀ ńbẹ́nu tá à ń lòdò ní. nígbà tí wọ́n bá ti bu ọwọ́ kàn yẹn wo ibi tó dé nínú kọ́pù àbí kíní dẹ̀bi wọn kà so irú rẹ̀ lẹ́mọ̀ á bu títí tí ó fi pé one thousand two hundred. tó bá jù ẹ lọ alhamdulillah one over ten lẹ́yọ̀ tó bá tó million modes one over ten àti bẹ́ẹ̀ tí ó bá wa tó bẹ́ẹ̀ kò sí zaka tí ó bá one thousand two hundred modes kò sí zaka lórí yẹn àti tẹ́ bá fẹ́ ṣe sàrà eléyìí túmọ̀ sí pé iṣu mélòó lẹ́wàá kà ẹ̀gbẹ́ mélòó lẹ́ka náà kò sí zaka nínú iṣu gẹ́gẹ́ bí owó kò sí zaka nínú ẹ̀gẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ fúnra ara rẹ̀ ṣùgbọ́n zaka ń bẹ nínú owó tẹ́ ẹ bá padà dá tó yé wa ẹbí ẹ tó gbin tòmátì ẹni tó gbin ẹ̀fọ́ tó gbin ọyọ́ gbogbo àwọn ilé yẹn àbí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ọ̀gẹ̀dẹ̀ lásán kò ní yọ zakanu gbogbo nǹkan yẹn ṣùgbọ́n tó bá tà ìgbà tó dùn kan bá pé yóò wo owó tó wà lọ́wọ́ òun pẹ̀lú gbogbo owó rẹ̀ tó tà tó bá tó ní sọ́ọ̀bù zakia two hundred and something thousand naira ibẹ̀ ni ó ti yọ kí ni rubu al one over forty zaka owó leléyìn kì í ṣe zaka nǹkan ọ̀gbìn nítorí pé kò sínú ṣẹ̀rí àpékẹ́ kasu isu wọlé ká bóun ní yàtọ̀ síra wọn sẹ̀rí àwọn kẹ́ yọ zaka suga gángan fúnra ara rẹ̀ náà. Sábà ẹ̀ eh. wọ́n á ní báwọn máa ń gbọ́ pé tí wọ́n bá ṣàdúrà àdúrà yóò ní gbà tí wọ́n á tún kí wọ́n tún ṣàṣẹ láti fún anabi àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àdéhìí wọ́n bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sì fẹsẹ̀ rìn lẹ̀ pé gbogbo àdúrà tẹ́ bá ṣe yóò máa bẹ lágbede méjì sánmà àtìlẹ̀ òní lọ sí ilé àṣẹ títí tẹ̀bi sàṣàlátù bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni súnà ànábì sallallahu alaihi wasallam tó ní kíkẹ́ tó sàdúrà kẹ́ sàṣàlátù bá nàbí sallallahu alaihi wasallam àṣàlátù níwájú àṣàlátù nígbẹ̀yìn ilé wọ́n ní tí a bá wà ní orí kalẹ̀ àkọ́kọ́ kí ló dé tẹ́ sọ pé last sùjò ń bo ni wọ́n ti sọ pé ẹ gbọ́dọ̀ ṣàdúrà àbí tẹ́ bá dé ìforíkalẹ̀ parí ta ló sọ bẹ́ẹ̀ gbogbo ìforíkalẹ̀ gbogbo ìforíkalẹ̀ láti lè tọrọ kí ló dé tẹ́ specify rẹ̀ èyí specify kan pẹ̀lú ẹ̀rí nítawọn ẹbí sọ ni pé amma sujud fa akthiru fihi min ad-du'a gbogbo forí kan lọ bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ nù ẹ̀ à nídìí láti specify rẹ̀ ẹ wá sọ pé dáta bá bẹ́ẹ̀ lọ lórí forí kan lẹ̀ ńkọ́ tá a tún nídìí láti sàlátù ẹ nídìí láti máa sàlátù forí kan nítorí kẹ́ tó sálámà ẹ̀ sàlátù àbẹ́ẹ̀ ní ṣe ẹ sì mọ̀ pé òrùn ìbẹ̀rẹ̀ rẹ̀ ní Allahu Akbar ìparí rẹ̀ ní asalaamu alaykum tẹ́ bá ti sàṣàlátù kẹtù sálámà ẹ sàṣàlátù àbẹ sàṣàlátù ẹ sàṣàlátù ẹ ka ìbéèrè tó wà ní pépà. ṣe tẹ́lẹ̀ ó sàlù alákòótó wọ sọ́ọ̀kì yẹn ẹ̀ tó bá yẹ kó sàlù alákòótó wọ sọ́ọ̀kì ọ wá fẹ́ fọ́ pa sọ́ọ̀kì ṣùgbọ́n gbà tó lọ tọ́ tọ̀ sí sọ́ọ̀kì. àbí tọ̀ rẹ̀ ta sí sọ́ọ̀sì gbogbo ẹ̀ náà ló lè ṣeéṣe <laughs> bóun ló ṣeéṣe yọ ọ̀pọ̀ ìtọ̀ yẹn nù àbí òye wa kò burúkú wa bọ̀ ọ́ pa sọ́ọ̀sì àmọ́ kìí ṣe pé ọ̀bọ̀ tó bá fi lè bọ́ yóò tún ẹsẹ̀ fọ̀ yóò tún àlùwàlá tó bá ṣe yọ ọ̀pọ̀ ẹsẹ̀ méjèèjì ní tó bá ti lè yọ ìbọ̀sẹ̀ kan ó ṣe wa náà ni ó ṣe fọ̀ àmọ́ báwo ni ó ṣe fọ̀ tí ó sì rí tọ̀ tó ti ká awọ rẹ̀ fọ̀ kó kúkú bọ́ ìbọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kan kọ́ fọ̀ fà á tó bá fọ̀ tán kọ́ wá tó àlọ́ aláṣẹ ní ìsìnkọ́ pẹ̀sẹ̀ rẹ̀ náà. alhamdulilayi wọn ní sódodo ni pé tó kú bá kú tí wọn tètè sáré tí wọn tètè pín okun rẹ̀ kò ní fara rẹ̀ sùn nínú sáré rẹ̀ àti pé ìgbà wo lọ yẹ kí wọ́n lọ pínpín ogún òkú alárada alákùnlá àní àkọọ́lẹ̀ kan tó sọ pé tí ẹ bá tètè pín ogún òkú kò ní gbádùn nù sáré rẹ̀ ṣùgbọ́n kò dájú pé dáadáa lẹ́yìn náà fẹ́ fókù nígbà tó kù kú tẹ́ ẹ tètè pín ogún yẹn tẹ́ wá ti torí rẹ̀ tẹ́ ń yọ àdá síra yín. bí òye wa ká tètè pín ogún òkú ẹni tó dáa jù pàápàá jùlọ tó bá ṣe pé òkú yìí ó fi dúkìá lẹ̀ tẹ́ ẹ bá tètè pín ọ̀kan nínú tó àwọn ọmọ rẹ̀ bàbá máwọn yòókù lọ nítorí bá dàgbà jù nù ó di bàbá yọ bẹ̀rẹ̀ sí ní ṣe bí bàbá wọn nínú owó yẹn yọ máa gbé sebó oúnjẹ ni bàbá fún yín màá máa fún yín lówó oúnjẹ nínú owó dání so nítorí yẹn ni pé as early as possible ẹ tètè pín kí a yẹn kíkálukú ọmọ tiẹ̀ àbí òye wa tó kó tó kú bá ti kú àwọn ìyàwó tí ó jókòó pọ̀ sọmọ kọ́ ń bùkátà láti máa jẹun nínú owó ta lẹ́sìn máa bọ́ wọn kápá àwọn màmá yín ni owó tá a lẹ́sìn máa bọ̀ wọn ẹ tètè kí wọ́n kú kálukú ọmọ tiẹ̀ wọ́n yẹ pé lówó wọn ti ń jẹun tí wọ́n á jẹun tí wọ́n jẹ gbogbo owó tán ti lásìkò tí wọ́n jókòó kó tẹ́ wá yarí pé ah, owó wo lẹ jẹ ah, ẹ tètè kí wọ́n kú káwọn màmá yẹn ọmọ tiwọn ẹni tó bá fẹ́ jẹun jẹun jẹ rẹ lówó rẹ eléyìí túmọ̀ sí wípé nínú òfin Islam kò yẹ ká lọ lára rárá rárá rárá tí èèyàn bá ti kú ẹ̀ tètè kí wọ́n rẹ̀ kẹ̀sì wẹ́ni tó mo gún pín àbí òye wa kẹ wẹ́ni tó mo gún pín tí ò sì ní gbowó lọ́wọ́ yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ abánikẹ́ ogún wọ́n máa fojú sí dúkìá yẹn tí a dúró owó yìí á gba five percent ẹgbẹ́ tó wọ́n yẹn bá jẹ́ how many million sábà gba five percent òun náà ti aha so kò burú o kò burú nínú òfin ṣẹ̀ríà kí n sọ pé mo fẹ́ bá ẹgbẹ́ ogún iṣẹ́ mathematics ni torí di eléyìí báyìí ẹ san hundred thousand fún mi ìyìn ní sọ pé percentage kan ní oyin àbí òye wa hundred thousand lẹ́sàn fún mi àbí káwọn afọ́ ọ̀nà ọmọọ̀rún jẹjẹ kò sí tó burú nínú ṣẹ̀ríà Islam nítorí pé nínú òfin ṣẹ̀ríà nínú nǹkan tí àwọn olùmọ̀ fi ẹnu kò lé lórí pa àlè gbowó ń pa rẹ̀ òun náà ní ilmu faraid ìmọ̀ nípa bá ṣe ń pín ogún ẹ bá tọrọ pé kẹ́ni kan báyìí fún olóògùn ọgbà fifty thousand kì í ṣe pé yóò ka percentage kan ní owó tí two naira five naira hundred naira ìjọba wù tó bá sì wo lè báyìí fi tẹ̀bi nìlá so ṣùgbọ́n ká fojú sí owó lówó pé màá gba iye percentage báyìí kò sí kò sáyè pélé nínú pẹ̀lú náà ẹ wá ẹni tó fún pín nítorí pé ńgbà mi tó máa ń ṣẹlẹ̀ ni pé àwọn ẹni tí ń bá wọn pín ògùn mọ̀ ọ̀mọ́ àbí èèyàn wọn àtọ́ tó lọ o èyí tá a bá pín tó da fún wa èyí tá a forí à <laughs> túmọ̀ sí pé nǹkan ti tẹ̀ láàrin tàbá wà tó jẹ́ pé àwa náà tàbá ti ti pẹ̀pẹ̀ láàrin jù káwọn táwọn bá wọn pín àwọn èèyàn jàǹkàjàǹkà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó wọ́n sì jàǹkàjàǹkà láìsí dúkìá yín tó ilé ìjẹ́bù ti jẹ́ ìbéèrè ti parí. Ní àwọn ẹ̀kọ́ lágbàá wọn kọ́ ní láìpẹ́ ọ̀rọ̀ ní kó sí kó ń ṣe tẹ́lẹ̀ pé alhamdulilah wọn làwọn gbọ́ pípé àwẹ̀ àṣúra pé ìjọ kẹsàn-án ni ìṣèjọ kẹwàá yẹtẹ ìṣèjọ kẹwàá ìjọ kẹwàá ìní àṣúra torí àṣúra àṣàrà ìjọ kẹwàá nù ṣùgbọ́n nínú àdéhùn Ibn Abbas radiyallahu anhuma wọ́n bi anabi sallallahu alaihi wasallam lọ́dún tó sọ láìsí wípé kí ló dé dàbí máa gbà àwọn ẹjọ́ ìnìkan àwọn ìyàwó tí náà máa ń kọ́ mi ẹ̀ lé anábì ni tí mo bá sẹ̀mí dọdún tí ń bọ̀ la asùnmọ́nà dáàbẹ̀ màá tún gbà òjijọ́ kẹta inú fi jẹ́ pé táàtú àwà àṣùrà wà ìjọ kẹta àtijọ́ kẹwàá tẹ́ ẹ bá rí gba méjèèjì ọ̀dà alimam ibn hajar rahimahullah ta'ala àwọn sọ pé yọ ga jù fún àwẹ̀ àṣùrà oníṣẹ́ ẹ bá rí gba ìjọ mẹ́tẹ̀ẹ̀ta ìjọ mẹ́ta kí ẹ gba ìjọ kẹta ìjọ kẹwàá ìjọ kọkànlá nítorí kó wá nínú musnad al-imam ahmed rahimahullah ta'ala èyí tó sọ pé la in 'ishtu ila al-qadim la asumanna tẹ́ẹ̀tẹ̀ tí wọ́n bá tẹ̀mí dọdún tí mo máa gbààwẹ̀ ọjọ́ kẹsàn-án eléyìí wà nù sahih muslim ṣùgbọ́n wá nínú musnad al-imam ahmed rahimahullah ta'ala anabi sallallahu alayhi wa sallam wọ́n ní man sha'a falyasum yawman qablahu aw yawman ba'dahu ẹni tó bá fẹ́ kó gbààwẹ̀ ọjọ́ kan síwájú ọjọ́ kẹwàá àbí kó gba ọjọ́ lẹ́yìn ọjọ́ kẹwàá so ìyẹn ni pé tó o bá fẹ́ gbàjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá àbí kò gbàjọ́ kẹwàá àtijọ́ kọkànlá al-Hafiz ibn Hajar rahimahullah àwọn asopọ̀ ìtọ́ ga jù ó ní pé kéèyàn gba ìjọ́ kẹsàn-án ìjọ́ kẹwàá àtijọ́ kọkànlá wọ́n lé lẹ́yìn ẹ̀ lọ́ga jù èyí tó lò sí ó ní kéèyàn gba ìjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá àbíjọ́ kẹwàá àtijọ́ kọkànlá èyí tó kéré sí gbogbo ẹ̀ pátápátá ó kẹ́ gbàjọ́ kẹwàá nìkan. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت